Now showing on Yoruba Premium Plus. Ó ìta, a ẹ lọ, ìyá wèrè, mo ní wọ́n máa bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ òṣì, wọ́n máa bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ òyìnbó, ti dẹ́gbọ́n síta, ẹ jáde kúrò nílé mi, ẹ̀kọ́ sí lọ pẹ̀kẹ́ tó dànù, ó pẹ̀kẹ́ tó dànù, ayé yìí máa bàjẹ́ ni, ní ìgbìdọ̀ rí bàímọ̀ o, ẹ̀kọ́ sí kàgbé bá dì kó sí ìbẹ́mi jù síta, ẹ máa lọ o, ẹ̀kọ́ ònú lọ́mi, ẹ̀kọ́ sí ìbọ̀ ta ìyóòṣì ẹ jáde owó ṣẹṣẹ ṣẹ pẹlẹbẹ ẹ jẹ́ kí n tún rí yín nù lẹ́yìn olórí ibùkún gẹ̀ẹ́tì báyẹn dà ẹ jẹ́ rí yín ìyá wèrè mi gbà mí ojú bẹ́ẹ̀ lọ kò tí ẹ kò lè ràn mí. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. mo kàn ní kí wọ́n sọ fún mi wípé a ń gbìyànjú agbára wa fún Dr. Alola ti di rere ṣùgbọ́n títí di sinmi àti ìmọ̀bi tí wọ́n wọlé sí. relationship wèrè wo there is nothing between us. mi ò dákẹ́ ẹ̀jẹ̀ kí ló dé. let me see doctor sarah. yà mí lẹ́nu bẹ́ẹ̀ ló ń jọ èmi náà lójú. mo dé hospital sí ọmọ tán ni kò máa sọ ọmọ yìí ti fi dáre fún hospital. Do you realize I'm a medical doctor? I'm supposed to save life, not to take it. ó pè. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. Báwo ló ti wá di ọkàn rẹ sí? Ẹ̀rù ìfẹ́ ń bà mí òwe ìfẹ́ tí ń múnú ẹni dùn tó tún múni sọkún ìfẹ́ tí ń fúnni láyọ̀ tó tún ń banú ẹni jẹ́ ẹ̀rù ìfẹ́ ń bà mí o ẹ̀rù ìfẹ́ ń bà mí o bó fẹ́ mi dẹnu wọ́n mọ̀ o torí inú ẹni jìgàn o mo lẹ́rù ìfẹ́ ń bá mi ẹ̀rù ìfẹ́ ń bá mi o bó fẹ́ mi dénú wọn mọ̀ o torí inú ẹni jìgàn. I really, really wanna love oh, oh. I really, really wanna love oh. But I said to you, I am so scared. Torí wípé inú ẹ̀dá jìn gan. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò yàn. mo ní pé inú ẹ̀dá jìn gan òwúwúwú. ọ̀rọ̀ ìfẹ́ bí e, e. àdánwò ni. bí ìfẹ́ ti dùn tó bẹ́ẹ̀ ló tún korò sí. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Eh, ìfẹ́ tó tutù ni mo fẹ́. Ìfẹ́ tó tutù bí omi àmúni. Ìfẹ́ tán kó má yálé mi. Ìfẹ́ tí ń tan ni tètè jìnnà sí mi òwe. Olólùfẹ́ tí ó mú mi dùn. Uncle Murphy. Mo wà okay. Yes, sir, yín kọ́. Ẹ ṣeun ọjọ́. <laughs> Ṣé mo kọ́ ní gbogbo ẹ̀fẹ́ fún mi pé má ronú mọ́? Má ronú mọ́ because state tí mo bá ẹ lọ́jọ́ yẹn mi láìkẹ́ rárá àtọ̀. Ó dẹ̀ lè fún àkọ́tí yẹn pé ó lè go beyond control. Ah, èmi mà ti fìyẹn sẹ́yìn ó ti di àfẹ́yìn tegun fi sọ ní life mi so there's no point. so anything tó bá ṣẹlẹ̀ sẹ́dá láyé kéèyàn máa nígbàgbọ́ pé gbogbo nǹkan ṣì máa wà òkè yẹn. I am very fine now very good. <laughs> ah it is well. the more tó bá ṣe ń gbé nǹkan sọ́kàn ó ṣe wọn máa wé ẹ̀dá. yes yes. Hopefully one of these days we'll see. Agbára Ọlọ́run. Yeah. I'm all right now. Hey, Madam, I check on you. Thanks for checking up on me always. A shame, mo appreciate. All right. Ẹ̀gbọ́n. Ah, ló jẹ́ tó kàn jáwọ́ libere tó kàn lẹ́kùn. Ah, I think expect me now. Ẹ ti máa expect ẹ̀ ń what you think? mo ti ń pinnu báyìí látàárọ̀ tó gbé kọ́. Tó bá dẹ̀ ti wà pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó máa ń sáré tẹ̀lé lẹ́yìn gbẹ ló máa ń ṣe yamayama. ẹgbẹ́ òwe ṣe ẹ jàre mo rí kọ́ iná mo kàn pàdé dakayode ni wọ́n sọ fún mi pé ah, ẹ ti ń wá mi o pé báyìí báyìí ah, gbọ́n ah, expect mi. ìwọ orí nǹkan tí mo mú ni ṣé nǹkan tó yẹ kí n máa mú lílé yìí ni mo kàn wá nílé mo dọ̀ lára. ẹlẹ́ náà bá dẹ̀ gbọ́n mi ẹlẹ́ náà bá dẹ̀. àyẹn kí ló ń ṣẹlẹ̀ ibo ló wà láti yẹ. mo sáré lọ rí mọ́mì ni jà ẹ ẹ lọ rí mọ́mì ni. o lọ rí mọ́mì. o dẹ̀ ti wà ládùúgbò ń sìn. dùrù ṣùgbọ́dọ̀ mọ́mì ẹ̀ ló ń gbé. boy <laughs> ìwọ náà ti ń dágbé. ah big boy bí mi <laughs> máa wọ ẹgbẹ́ ṣá. ọmọ pẹ́ dàgbà ó ti ń dágbé bójú wa yìí. gbọ́ ewu kò kéré náà ṣe. kò kéré wá sí i wá sí i wá sí i. ẹ ẹ iṣan ṣáà ni. bọ́ọ̀sì <laughs> bẹ́ẹ̀ kó bá mi gẹ̀ẹ́tì lẹ́wù yẹn okay níbi supermarket yẹ level tó máa bá mi get okay normal normal. ẹ ṣòro àìṣe wà lọ́sìn. ẹ jẹ́ kó yẹn kí kó dé wẹ̀ kí mi náà ah, sùn. pẹ̀lú páńpà tó gbé sọ́run yìí eh, nígbà tó ti ń dágbé. ẹ bú ni o ah, ẹ̀gbọ́n ẹ má ṣe yẹn o ẹ mẹ́rù lẹ o tí mo ti ẹ̀ rí báyìí ẹ̀rù mi ti gbẹ́ bí wèrè. Ah, àwọn ẹ̀gbọ́n gbádùn. ayé olówó. àǹtí mi bí mo ṣe ń ipò bọ̀dá yìí ó láì pọn nice I'm telling you he's a nice person Mama check up on me from time to time mo á ṣe máa bèrè lọ́mi pé à ah, ṣé mo wà okay hmm. ah, mo ti wà okay. wọ́n máa ń pè time to time. you know Yeah. bájọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ mi Ah, want to move on remove. dúró lọ́kàn wọn ah, wọ́ọ̀tẹ̀. tipẹ́ oh, tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ kí ló ṣe mo nírò pé màmá bá yín ni nǹkan tí mo wọ̀n fẹ́ wò tán àbí kí lẹ fẹ́ jẹ náà. ẹ ní pé. kí lẹ fẹ́ jẹ rí ẹ sọ̀rọ̀ kí n lọ sí i. ẹ fẹ́ lákàn. kí lẹ fẹ́ jẹ sọ̀rọ̀ ẹ ní sùúrù yẹn mo fẹ́ lọ sí i àti mo máa lọ sí i náà ẹ ní sùúrù máa lọ sí i ẹ má lẹ́ o. ó lójú òṣì ṣàràgọ̀ tí o. Àtinúkẹ́ onítèmi àtàtà ìdùnnú ayé mi ayọ̀ ayé mi ẹni bí ọkàn mi sórí um, ikú nìkan ló lè já ọmọ bọ́ lẹ́yìn ẹ̀kún I want to assure you now that ikú nìkan ló lè yá ẹ̀mí àti ẹ̀ sórí each day tí mo bá jí tí n bá bójú wẹ̀yìn tí mo bá rí ẹ inú mi á dùn ara mi á yá pé mo ló lólùfẹ́ mi lẹ́yìn sórí um, mi ò perfect ìwọ náà dẹ̀ perfect mm-hmm. kò sí bá ṣe máa rin ìrìn àjò ayé ara wa tí a ní ṣẹ́ra wa ṣòro ní tèmi kò sí nǹkan kí nǹkan tó lè ṣe tó lè fi ṣe mí hmm. àmọ́ um, lọ́dọ̀ títí ẹ̀ mo fẹ́ bẹ̀ ẹ́ ni wípé ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó léwu tí mo lè ṣe o lè bá mi wí ní ẹni ọ̀nà tó bá wẹ̀ láti bá mi wí but please don't leave me ọkọ mi má dàrẹ láàmú forever is the deal. Are you sure? I am very sure. Thank you. I love you. I love you so much. <laughs> I love you much more. Oh, thank you, baby. <laughs> ọ̀rẹ́ kí ló wá dé tó bínú lọ lánàá báyìí ṣèbí ah, akànjọ ń fọ̀rọ̀ sọ̀rọ̀ ni ó dẹ̀ sáré rẹ̀ sáré tèkè personal rẹ̀ tẹ́ pímọ́lẹ̀ báyìí ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí pé iṣẹ́ wa ni ìwọ dẹ̀ ní olórí iṣẹ́ ó dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí mo lè ṣe lẹ́yìn ẹ̀ ó dẹ̀ sáré mú ìtẹ́ ẹ̀ tí ṣe kí ni ó dẹ̀ sáré ń bínú báyìí ó yẹ kó bínú náà. kò yẹ kí n bínú so mọ kéèmí lórí iṣẹ́ yìí ó mọ̀ pé tíṣẹ́ yìí tí ò bá rí mi kò lè di ṣíṣe ọ̀dẹ̀ mọ́ kí mi ò jẹ́ lówó rí ló wá ń lanu tó ń sọ níbẹ̀ yẹn wípé ṣe bí mi jẹ́ lówó ń gbà kan jọ ìgbà tí mo jẹ́ lówó kò yí pé ṣe la nídìílé ni ṣé kò kò kò kò clear sí mi àtẹ́pá nídìílé ṣé mo dẹ̀ eventually send owó ẹsẹ̀ no torí kí n máa fẹ́ ṣe transfer fún ẹ lánàá o dẹ̀ rí i pé I was trying to make the transfer but network was bad àwọn èèyàn wà ń bẹ àwọn ará àta ó wá ń sọ pẹ́pẹ́sẹ́ kémi tètè sanwó ẹ o kó má lọ pẹ́ bí ìtọ́jọ́ yẹn o and you feel it is not right for me láti bínú àbí láti react bí mo ṣe react. mo ò mí nìkan tó ń try láti sọ èmi ò mí nẹ. o ò mí nẹ ah. níṣojú àwọn ará ta so wàá lọ pa ará ta jọ kó wàá lọ explain fún wọn wípé òmí ni màá tó bá ti fún wọn ní impression pé ní gbèsè ni mí. Ah, ah no na òun mo ṣe ní bínú. no gbogbo nǹkan tó ń sọ yìí kò tí tó o tẹ o ti take care personal. ẹẹ eh, mo ò ní take care personal kébì kò ń ṣe orúkọ tèmi ló ń ṣe láti bàjẹ́. Ah, ok o mọ nǹkan tó ṣẹlẹ̀ jọ má bínú mo ò mí ìnà ẹ̀bẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi. èmi ò rí lè bínú mọ kí. Ah. o dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí o mọ̀ pé ìwọ ni iṣẹ́ o dà. ọ̀ so wọ́n mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń pariwo ló ń pariwo. òye kó wà lọ báyẹn náà o mọ̀ pé láìsí ìwọ ògùn sáwà yìí. àwọn ah, ẹ̀kan kọ̀rọ̀ tèmi ò lè tó yẹn tèmi bá ti bínú tí bá ti sọ nǹkan tó máa sọ ó ti tán so mo ti bínú and that is all. ó ṣáà ti tán báyìí. ah ó ti tán o. ìyá yẹn kọ. ìyá ẹ̀ wo ló gbé síbí. Ah, ah, ìyá ẹ̀ ìyá ẹ̀ o rí pé àtìgbà tí everything ti ń lọ tí gbogbo ẹ̀ ń dìde ń dè ìyá mm. gbogbo ẹ̀gbọ́n owó tó bá wojú ẹ̀gbọ́n orí bó jẹ́ ṣe ń dán. so wait o fẹ́ tí àlọ́ mo ká ẹ̀ ah, o ti mọ̀ pé tí bá ṣáà ti gbọ́ pé o fẹ́ mẹ́nu lọ́rọ̀ ẹ̀ báyìí àbẹ́ anybody sọ̀rọ̀ pa ẹ̀ even kínú mi máa gbóná kó máa yọrù kó máa wálẹ̀ ni so n tra láti fi yẹn wọlé sí mi lára nìyàwó. ó yẹ kó ti mọ orí ìyàwó alálùbáríkà báyìí <laughs> ìwọ ò notice ni gbogbo iṣẹ́ à ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ ló ń ló já sọpẹ́ ló já sọpẹ́. anyways um, sori kì í má parọ́ ọmọ yẹn mo mú bọ́ tì mí níbi ọ̀nà ṣe mọ̀ ah. kò dẹ̀ ti press ẹ̀ sára mi ti balẹ̀ but sori um, to be honest kì í má bèrè ọlọ́mọ ra àmọ́ alálùbáríkà lọmọ yẹn ah, mm, tó bá ń gbọ́ àlùbáríkà nu ayé mi àlùbáríkà nu iṣẹ́ mi ọmọ yẹn ni látìgbà tí pàtì mi àti ẹ ti cross by nǹkan mi kọ́ bẹ̀rẹ̀ sí ní lọ déédéé ni tí n bá lù ó máa dùn tí n bá fà ó máa tó tí n bá lè ó máa bà tí n bá wà mo máa rìn ni sórí ibi tálùbọ̀ ọ̀rọ̀ kọ́mọ yẹn tí wàá strong dé hmm. kò ń ṣèmi nìkan sórí ẹni tí mo bá ti yọ sí tí n bá ti pè lọ́rẹ̀ẹ́ àbí tí mo trust àjọ ń business automatically àlùbáríkà yẹn ó dẹ̀ máa ń ràn sọ́dọ̀ àwọn náà òun ní irú ẹ̀yìn báyìí tí wàá wò mí ń glow like wàrà mi nà án. èmi gan mọ̀. Ah, sori àdúrà ni kẹsàn-án bá mi gbà. jọ ṣá má bínú sí èmi náà. mi ò bínú mi ò bínú mi ò bínú àdúrà ni kẹsàn-án bá mi gbà pé kọ́lọ́hún jọ ọlọ́run jẹ́ ká bára wa kalẹ̀ I am madly in love with that girl. àdúrà mi nìyẹn mo lọ bọ̀ ṣá ẹ o. <laughs> o ṣá mi nìyẹn o. màmá ẹ o. tọ́jú ẹ o. o ṣe wà yín. Hmm. ìbò ṣáà ń gbóòórùn oúnjẹ. o ah, ah. ti mọ pé òun àbí o ti ń dáná. oúnjẹ wà lórí náà ló fi lọ wẹ̀ lókè. mo tiẹ̀ máa ń láìkí ugu tó máa ń fi sí orí kìíní eh. mi ò ti pẹ́ débi ti jẹ dúró kí n eh, jẹ́ mi. kò sí wàhálà rẹ̀ kò ṣáà ti balẹ̀. àbí. <laughs> now showing on Yoruba Premium Plus. ẹ mọ̀ tóbi ẹ lómi gbogbo ara ìyẹn túmọ̀ sí pé nífẹ̀ẹ́ oúnjẹ ẹ ń gbìyànjú ẹ mọ̀ ru tẹ́ ẹ gbẹ láti jẹ́ kádùúrà yín gbà o láti jẹ́ kọ́lọ́run ó foríjì ẹ gbẹ ǹjẹ́ ẹ ṣetán láti gbààwẹ̀. ó bá jẹ́ pé ibi tọ́rọ̀ ló ti gbà ló ti máa ń tó ẹ ṣetán àti gbé kádùá yín ó lè gbà àbí arákùnrin ẹ gbàwẹ̀ ojú yín gan yóò gbàwẹ̀ nítumọ̀ wípé ẹ ní rí sánmọ̀ fòdìdì ọjọ́ méje ẹ fi wà ní ilé tẹ ẹ mọ̀ ọbẹ̀ lọ́hùn ní kọ̀rọ̀ yàrá yín ẹ sì gbọ́dọ̀ rí sánmọ̀ ó láwọn nǹkan kan tí wọ́n pè fún yín tẹ́ ẹ fà tẹ́ ẹ mọ̀ fi bẹ̀ lọ́hùn astagafurulai seven thousand eight hundred òun eh? lẹ́ fà ó pọ̀ èmi náà ń wò bẹ́ẹ̀ èmi náà ń wò bẹ́ẹ̀ ṣé bá yín bí ọlọ́run ó sì dá mi lójú pé mi bá bí ọlọ́run léèrè ó lè ní kẹ̀ka twenty million. Ah, ẹsẹ̀ tẹ́ dápọ̀ fa mo ní seven thousand five hundred ṣé ẹ lè gbàwẹ̀ kẹ́ẹ̀ka nǹkan ẹ ti ń seven thousand eight hundred òun lẹ́ pé o asagafulula. lẹ́yìn èyí n tán. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. Olúwàfẹ́mi, sọ fún mi pé gbogbo nǹkan tí mò ń gbọ́ pérọ̀ ni. Well, kò kí n ṣe rán. Kò ń ṣe kò kí that you're getting married this weekend. Um, Tinuka, òótọ́ ni, mo fẹ́ ṣe wedding weekend. We were still together two days ago. Um, Femi, hmm? I'm engaged to you. I know. Ola, are you aware of this? And lóòótọ́, mi àti ẹ were still together um, two days ago. But torí pé mo feel pé mi ò fẹ́ hurt So I'm mo to decide that máa sọ fún ẹ. But ìwọ ló mọ ibi tó rìn lọ, ìwọ ló mọ ibi tó ti gbọ́. And ó dẹ̀ ti gbọ́ nìyẹn. Um, unfortunately, kò sí nǹkan tí fẹ́ ṣe sí. Fẹ́mi, hmm? ṣé mo ṣe ẹ ni? Kò ṣe mí have I ever ṣé mo ti ever ṣe é rí lẹ́ṣẹ̀ tó lè dáríjì mi. Tinúkẹ́ ò ṣe mí but um, àwọn um, parents mi ọkọ fi pé um, the best person for me is the other lady and mi ò dẹ̀ ní choice ju pé kí n gbà nǹkan táwọn parents mi sọ lọ because mo fi pé àwọn ló what is best for me. Fẹ́mi Ọdẹjọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀ four years of courtship four odidi ọdún mẹ́rin a dẹ̀ ṣe wà papọ̀ and you're leaving me for another woman that I don't know. and um, ó sọ nǹkan kan ní pé ibo ni kò ti bẹ̀rẹ̀ you can actually start from somewhere pick up the pieces and start again at least èmi àti ẹkùn ṣáà ní bóyá a gbé relationship wa látọ̀run adélayé náà la bẹ̀rẹ̀ níbì kan ó dẹ̀ ti end nìyẹn then life goes on àbí. ọ̀fẹ́ mi àwọn parents ẹ̀ like mi. wá mi bẹ́ẹ̀ ṣé mo ṣe é ni. Just like that, you're getting married to another person. ṣé wàá máa lọ àbí. látìgbà yẹn ni òpin ti dé bá ọ̀rọ̀ ìfẹ́ mi àti ìfẹ́ mi hmm. títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí mi tiẹ̀ fojú kan ìmọ̀bi tó wà ń gùn bẹ̀rẹ̀ mi but then life goes on. ṣòrí tinúkẹ́ bí láì ṣe rí nìyẹn ẹni tí ò bá dókò bá bí èèyàn kan rí ló máa ní pé oko bàbá wọn ló jìnnà jù tèmi gan máa sọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi gan in the past ó <laughs> máa pítì mi sleep. Yes, darling. Táyé bá ń jẹ ayé. Mm-hmm. Tí ìgbà tó bá ń jẹ ìgbà. Mo fi ń dá ẹ lójú pé mi ò ní fẹ́ obìnrin ní ilẹ̀ yẹn. Are you serious? I'm serious. Hmm. hmm. right, no problem. Èmi náà fi àkókò yìí sọ fún yín pé hmm. in fact tí ayé mi ìbá tó wà. lẹ́yìn ayé tá a gbé lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ ni mo fẹ́ kó máa jí ọkọ mi ní gbogbo ìgbà. ìyàwó mi hmm? ó dá ẹ lójú pẹ̀lú nǹkan tó ń sọ yìí. hundred percent. are you sure? yes i am sure i'm very very sure you are my world my everything i love you so much. you just see me my next word. see me baby. Mm. bíbí ojú ń ro mi o hmm. ilé ètò ní pé o fẹ́ lọ lo six months yìí ṣóṣù mẹ́fà ò ní dọdún kan báyìí torí mo mọ̀ yín o mo mọ̀ yín ọkùnrin o ẹ máa débi tẹ́ ẹ̀ lọ tó ń sin máa sọ bẹ́ẹ̀ dílé ẹ ní rántí ibi tẹ́ ẹ ti ń bọ̀ I am scared. òjòwú ni ẹ òjòwú ni ẹ bí mo kàn tó ń ṣe yẹ kí ló ń gba àwa ọkùnrin kí ni mo fẹ́ lọ ṣe tó mọ̀ hmm. kí ni business mo ti ṣe láyé mi lágbàtà ti mí tẹ̀ tó mọ̀ kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe lójú tí n lọ bóbìnrin ṣé bówó màá ná fóbìnrin sáwọn èrò owó tó wà lákàntì yẹn tí mo kàn ń ṣe ń ṣe normal thing ṣé ni màá fi máa gbóbìnrin yẹn ṣe nǹkan pé mo fẹ́ ṣe nǹkan fún mi you know I really love you I know so ó yẹ kó máa trust me tí n bá ti ń lọ sẹ́niwẹ̀ tí mò ń lọ mi ní ìdànù kankan tí mo fẹ́ ṣe méjọ owó mi gangan tí jẹ́ owó ńlá kíkí ńlá àkáǹtì ẹ̀ ló wà tí ìbá tó bá sàn mí lè rówó gbà so inú ń bà ẹ́ lẹ́rù èmi gan ló yẹ kí n máa bẹ̀rù baby. Mm. Well, we trust Esha. No problem. Mm, ready now. All right, darling. No problem. I'll miss you. Mm. Àbúrò mi jáde ọjọ́ tá a bá rí ibi bí wọ́n yẹn. Àbúrò mi jáde bíbá wọ́n àtẹ̀mí sọ̀rọ̀ báyìí náà gbẹ́gbẹ́ lẹ́yìn jẹ́. Kí ló yẹ kí sọ ọmọ ẹjọ́ tó Ọlọ́run? Ó yẹ kéèyàn jókòó sínú ilé kan fi ṣe decoration. Ṣé bẹ́ẹ̀ wá fi ṣe fọ́tò lé ní kẹ́ máa wò ó? Àbí ọkọ tí ò wúlò tí ò ní kankan lára kó jókòó síbẹ̀ kọ́jọ́ orí máa lọ lórí ẹ̀ ẹ ṣe o. no ó ti yé mi ẹ lè sí ilé ọkọ tẹ wà yìí mo are very sure ẹ gbélé ọkọ ọ ó yẹ kó lè understand ọ̀rẹ́ mi sàn tọ́jú ẹ àkáǹtì ẹ ló sàn lò ọ̀rẹ́ mi lọ sí Dubai nítorí ti tọ́jú ẹ ó lọ sùn fún future yín bọ̀ wá àti fi ń ṣe báyìí náà. ọ̀gọ́ yóò lè jọ mí lójú nígbà tẹ́ ti ń pe future ní future ṣe pé kílẹ̀ wọ̀nyí brown lórí chocolate tí gbogbo aṣọ yamọ́ ilá gbogbo jọ́gọ̀jọ̀gọ̀ òṣì tẹ́ dì sí etí kò lè jẹ́ kó rí yín pé tẹ ṣe rùgbọ́ bíi tewúrẹ́ àǹtí mi. èmi ti bá aṣọ tẹ́lẹ̀ kò gbọ́ ni mo ti rí pé ìwọ tó wà yìí ìta wà lójú ẹ̀ onínàbì ni ẹ. àǹtí mi kò tẹ̀ ní ìdẹ́ dúró síbí ẹ lọ ah. ẹ bá mi kó. ọmọ mi báwo ni ṣe wà. Well, I have a very bad news for you. Yes. Ǹjẹ́ o mọ̀ pé ìyàwó ẹ̀ ti kó ẹrù ẹ̀ jáde nílé? ó ti kẹ́rù ẹ̀ jáde náà oh so oh believe me àbí oh believe because tí mo sọ fún ẹ ok hold on wo sórí ọ̀rẹ́ ẹ wà ń bí báyìí àbúrò ẹ gan náà wà ń bí báyìí wọ́n á lè jẹ́rìí sí nǹkan tí mo ń sọ just hold on hold on hold on. Hold on. Murphy, guy, guy, calm down bí gbogbo àyàn máa ń sọ fún ẹ obìnrin obìnrin olórí burúkú lóbìnrin gáyì ti kẹrù ẹ kúrò nílé. báwo ni màá mọ ibi tó lọ ó ti kó kúrò nílé mo ò mọ ibi tó lọ ó wà obvious pé ó ti lọ sílé ọkùnrin mi ó ti kó kúrò nílé náà mọ́fì mọ́fì. ẹ wo dádì dádì ẹ̀gbọ́n ṣe rí ẹ̀gbọ́n mi gangan àwọn gangan ni mo ní bá mi. Eh ṣé rí ẹ̀gbọ́n mi wọ́n ti love up wọ́n ti gbé obìnrin yìí wọ́n ti gbé ọmọ yìí wọ́n ti gbé sórí jù if wọ́n ti wọ́n lọ extreme fọmọ yìí jù kò dé ẹ kó máa lọ bẹ́ẹ̀ even gan nígbà míì tí bá lọ bẹ́ẹ̀ gbọ́n mi pé ẹ̀gbọ́n o mo ní ìdè nǹkan báyìí o àbí mo ní ìdówó school fees o ẹ̀gbọ́n mi ọ̀n ní kọ́kọ́ attend mi o ọmọ yẹn ló máa kọ́kọ́ make sure pé àwọn attend sí nǹkan tó fẹ́ kó tó di pé ó attend mi tí ó dé ẹ kó máa lọ bẹ́ẹ̀ kó ẹ kó máa lọ bẹ́ẹ̀ náà ọmọbìnrin yẹn ló kọ̀ yà pátá ọmọbìnrin yẹn ló kọ̀ yà oníyàmàyàmá fún rẹ̀ ṣó ti gbọ́ after all mo ń tọ́jú màmá yín mo dẹ̀ ń take very good care of her kò sí ìyọnu àbí irọ́ ni mo pa. ẹ dadi ẹ wo generation ti ti yàtọ̀ náà ariwo ah, wa obvious ẹ tọ́jú mọ́mì ẹ gbé láìfi ilé mọ́mì lọ́wọ́ mọ́mì náà tọ́jú yín náà ìwọ́dà ẹ fresh mọ́mì ń tọ́jú yín ṣèbí mọ́mì wà pẹ̀lú yín sì ẹ ń jèrè ẹ mọ́mì ń jèrè ẹ bọ́ ilé kí là ń sọ dáàdì náà ok ọmọbìnrin yìí sì báyìí kò síbi tá a lè wá ṣe é sì bọ ilé àti rí àmọ́ ẹgbẹ́ olórí burúkú náà mọ̀ ẹ́ mo bá mọ́fì sọ náà don't trust woman. ga ọ ojú ń rí tó o kò sẹ́ni tó máa bi léèrè tí ò ní rí sọ. nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé kò sí nǹkan tó wà láyé tí kò ní solution ilé ayé tá a wà yìí tí ẹ̀mí wà yìí tó bá ṣì wà ìrètí ń bẹ so nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ má máa wò pé that's the end of life so má yẹ kí ẹ má yẹ kó get to you. ah láti gbà wo ah, i get over it. cheryl cheryl kí ni kí n wọ́n báyìí báyìí náà. omi ti wà ókè. omi. sir guys inú I don't want to use the word of ara nǹkan but I am talking now inú ti ń kan mí. èwo ni kéèyàn máa ṣiṣẹ́ bí orin kó máa jẹjẹ lórí. àwọn dà o. ọmọ ọlọ́run. ẹ wọ mi àwọn kan máa wà nínú ẹ̀sìn wọn máa làágùn wọn mọ nǹkan tó ń ṣe wọn ni àwa wà nínú harmattan à ń làágùn àmọ́ nǹkan tó ń ṣe wá àmọ́ bí tí ìyá ti ń jẹ wá o àmọ́ bí tẹ́lẹ̀ ti ń lé wa ká tó máa sá o. tí n bá ti wà ní àwùjọ wa ọkàn mi máa ń balẹ̀ pé gbogbo nǹkan ti wà ókè bọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ láàrin wa bá ṣe jókòó yìí inú mi ò tún ara mi ò já inú ń bí mi kí ló fa náà kí ló fa kí ló ń dàrin àjò wa rú. àwọn ọ̀la ìwádìí onínìwò dùn o àbínú wo ṣe dùn náà agun òdùn àyàdẹ̀ tún kàrà ju wọ́n gan lọ ó dábò wọ̀n ẹ́ ah, à báwo ni ẹ ṣe máa ṣiṣẹ́ tíṣẹ́ ìjọba máa lóòdù lọ táti máa gbéra lọ táti máa gbéra lọ dàgbà náà sọ náà agbọ́dẹ kan náà pọ̀ ọ̀rọ̀ lórí eighty five adẹ̀ takú síbẹ̀ ó lóòdù ni àti ò bá lé ó gbọ́dọ̀ lé ni kò tẹ́ gbọ́dọ̀ dì ó gbọ́dọ̀ lé ni kí ló wá ṣe ọ́ ló wá ṣe báyẹn. ọmọ ìyá mi ọmọ ìyá mi èyí tà tẹ ìsọdùn Ọlọ́run ọmọlépo ni wá ọ ah. ah, ọmọlépo ni wá ọ tó bá dẹ̀ ti rí báyìí a máa túgò àfọ ni straight tó bá dẹ̀ ti túgò àfọ a máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. exactly ẹ wo ibi tí mo fẹ́ ka mọ́rọ̀ lọ àṣẹ mọ́rọ̀ lọ ń sìn but ẹ ṣáwọn pé mi ò kí ń sọ̀rọ̀ tí bá dẹ̀ sọ̀rọ̀ ń sìn ìgbẹ́ni máa sọ pé èmi ń bẹ́. o lẹ́kọ̀ọ́ o lẹ́kọ̀ọ́ àwọn tó tọ́ ẹ tó ẹ dáadáa tó bá yẹ pé àwọn tí wọ́n tọ́ ẹ wọ́n bá lẹ́kọ̀ọ́ àbáwọn tó dàgbà ńlẹ̀ yín wọ́n bá fún ẹ̀kọ́ fún wọn ó máa ràn wọ́n náà gbàtà ń sọ̀rọ̀ kó lè dá tí wọ́n sọ pé ẹ ò fẹ́ sọ̀rọ̀ ò fẹ́ bẹ́ ta ló bẹ́ tó máa lọ mú nǹkan gidi jáde wá tí ó máa ń ṣe ìwọ ah, ah. finest ìwọ nìkan kọ́ ló fún àyè irúgbọ́n ló gbé tiwa àti orí rẹ̀ nǹkan pọ̀ ọkùn mi o <laughs> ní fáìn láti inú tó ń ṣe mí nísìnyí ò jẹ́ kó wọ́n lójú mi o. ìṣú ẹ tó ṣe báyẹn. àmọ́ tó ń ṣe o. ọmọ báwo tí ẹ ní ìdí ẹ àbájọ wà ní sílẹ̀dọ̀ àti símèsè wọn jọ ń gé ni ẹni tó bá ti ṣẹlẹ̀ gbá adébẹ̀ nà á bẹ̀bẹ̀ jẹ́ ká mọ̀kọ́ tó ṣẹlẹ̀ gangan gbé adébẹ̀ kan nà. ọ̀rọ̀ tó dẹ̀ sọ ẹ dẹ̀ tún múnú bí mi ẹ̀dọ̀ fọ́rọ̀ mi ṣàkí onígbàwẹ́ mi gan inú bí wọn láti inú kí ni wọ́n bọ́ yìí sọ. ẹmọ kan ẹmọ kan ẹmọ náà mọ ẹyẹn lọ ṣe mítìn n tẹ́ bá ti fish out ẹ̀yẹ́ kí mi mọ̀ ibi tẹ́mi náà bá jókòó sí èmi náà máa ronú máa mú pàdé yín n tá bá jọ sọ pé ká jọ ṣe la máa fi jọ sẹ́ẹ̀tù ẹ̀ ẹ má lọ lọ lọ àwọn sẹmílárì ẹ jẹ́ ká wá sẹ́ẹ̀tù ẹ̀ láwọn ara wa. ìyẹn ló kéré jù ilé ah, dé ẹ na no be like this we go dey dey now we go dey dey like this ẹ sì kan dáwájú àwa náà. It's so nice to meet you, Uncle Murphy. Um, we've heard so much about you. I dey kú ìtọ́jú àǹtí mi. <laughs> Tí mi ò bá tọ́jú ẹ̀ tani mo tún fẹ́ tọ́jú. <laughs> Tí mi ò bá respect ẹ̀ kí n tẹ̀ hold ẹ̀ tight tani mo tún fẹ́ hold tight. <laughs> Láti ìdílé lóhun ṣe, òun ni last born wa, ó bàjẹ́ gan bẹ́ẹ̀ ṣé wo yẹn. Ah ah àríkẹ́ bàjẹ́ mm-hmm. eh, abẹ́ ìgbọ̀bú ti àṣàṣọ ẹ̀ welcome to our family bó ṣe máa ń rí yẹn. Mm, very nice. Because I enjoying it, me tired. <laughs> Very. nice. Oh! Oh, <laughs> okay. Uh. All right now. Maru, you can do love. Yeah, okay. All right. Uh-huh. gbogbo ẹ̀yẹ wọn àfẹ́ǹdì o ṣọ́ fún mi pé anytime wá wá ibà wọn àwẹ̀ come anytime yẹn trust láti accept you already. Now showing on Yoruba Premium Plus. tó bá lẹ́ṣẹ̀ kan tí mo ṣe tèmi ò mọ̀ tó ń bí yín nù ẹ sọ fún mi mi ní ṣerú ẹ̀ mọ́ ẹ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ìyá yìí ẹ má bẹ̀ mí lẹ́nu ìyá aṣọ wọn wà bẹ́ẹ̀ ni mo ní kí n jáde kó lé ọkọ mi ẹ má lọ ìwúlẹ̀ bẹ́ẹ̀ wúre ìwúlẹ̀ bẹ́ẹ̀ ìyá bá ìtòrí ọlọ́run. má jẹ́ kí n lọ oore lẹ ṣe fún mi lẹ fi mú mi kúrò nínú òòrùn ṣó tó wáá dákẹ́ tó padà síbẹ̀. yẹ ẹ sá nìyẹn ìyá ìkìlódé ṣẹ́fẹ́ kù síbi báyìí ni ẹ má kù síbi ọkọ mi ẹ wá máa lọ ìtẹ̀ṣe tó gẹ́ kẹ kó nílé wa sílé wa kí ló dé. Ah, ah, babe kí ló tó dá àdúrà ìyá yìí kúnlẹ̀ báyìí. Ah, eh, mama ẹ mọ nǹkan mo ti gbọ́ àmọ́ ẹ tiẹ̀ kọ́kọ́ dìde náà kẹ́ wọlé lọ. mama ní kẹ́ wọlé lọ ẹ dìde. wọ́n ní ẹ dìde ẹ dìde. bẹ́ẹ̀ ni lẹ́bi oṣù ṣé a máa dànù. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. Tinúkẹ́, I <laughs> see seriously black and shine yẹn. Yeah. <laughs> Oh fine, kí ló dé? o tún wá àwọn bó ṣe ń combine gbogbo ẹ ló wọ ló pẹpẹ ló rhyme yìí mm-hmm. brotherly congrats <laughs> honestly mo jùlọ sọjà ah, ah, this is our wife ìyàwó wa gọgọrin ah. <laughs> eh, our wife. ẹ eh, ẹ má má jẹ́ kí wọ́n fi máa tàn yín èmi ò ṣèyàwó ẹ ọ̀rẹ́ lásán lèmi jẹ́ o. <laughs> ẹ ní pé. ẹ̀fẹ́ la kán. mi ò mọ̀ bẹ́ẹ̀ náà lè lọ kán kàn jẹ. ọ̀rẹ́ mi ni mo fi. mo fi ń ké ni. Tinúkẹ́ why don't you deny me lójú ọ̀rẹ́ mi náà. ah kí ló mean by deny we are just friends. wo Tinúkẹ́ má stress ara i have a call to make kẹ́lẹ́ bara, ayé ń sọ̀rọ̀ dáadáa <laughs> mọ́fí mọ́fí ah kò fáwọn mú rẹ mú rẹ náà mú rẹ náà. then má gbàgbé o báàgì tí mo ní kó bá mi wá lọ́la ṣùgbọ́n. ó ṣe látẹnumọ́ báyìí mo ti sọ fún ẹ pé màá bẹ́ẹ̀ gbé wá lọ́la ó yé jìsọ mi. má gbàgbé. mo ní gbàgbé màá gbé wá àárọ̀ ọ̀la mi. thank you. welcome. uncle Murphy. Hey, what's up? ṣé How are you doing? Fine. Hey, what's up? Wow, Jennifer. Shewa. Eh, I did. I tried. And sure, but any funny bit. Yeah, yeah, yeah, yeah. Mm. So, Shewa, okay. Uncle Murphy, so kí wá lè bá mú bọ̀. Na lọ chill ni na ma worry. When next mama plan pẹ̀lú baby mi. Ìwọ àti ẹ̀gbọ́n ẹ agbe njare papọ̀. Ṣùgbọ́n. Àǹtí mi ò ní gbà. Babe. Má sọ fún mi pé boyfriend ẹ máa fẹ́ gbé àwọn àbúrò ẹ jáde o máa ní kó má tẹ̀lé mi jáde. mo fi stop ẹ o pe babe o ń poríṣiríṣiríṣi stop giving people wrong impression You are my friend i know my boyfriend kódà náà kí ló fẹ́ káwọn àbúrò mi máa rò ó dàrọ stop it. <laughs> ẹ̀rù ìfẹ́ ń bà mí òwe ìfẹ́ tí múnú ẹni dùn you you have to be kidding me. no i am not. so I mi ṣe nǹkan tó tó What she do jù bẹ́ẹ̀ in ṣorí nǹkan tó dùn mí jù ni wípé mi wà ń and in tó ń kú wọ́n fi sọ̀rọ̀ ṣá wọ́n kàn ní boyfriend. wọ́n dẹ̀ gbiná jẹ ah in ah, tó ṣe ò dáa Eh, but bọ́ kí ló wà lẹ́tọ̀ gbogbo lẹ́wọ̀n rẹ̀ náà. tẹ́yìn méjèèjì bá ti jókòó wáyé àwòsí nìkan ní kò sí nǹkan míì tẹ̀ ń ṣe kí ni mo sọ kí ni mo ṣe. sọ. èmi kò wò pé nǹkan tẹ̀ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Rọ́mọkẹ́ ìwọ náà lẹ́nu ẹ gbọ́rọ̀ owó ló mọ gbogbo ọ̀rọ̀ so you were not even there were you there. ẹ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà sí ọkùnrin fúlàní kò dáa daily thing tó sọ ni pé boyfriend yín ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ take it personal. Ah. mo kàn sọ fún ṣé mo bu ni. ó yá sọ nǹkan tí mo ṣe tí kò dáa. ẹ̀bùn àǹtí mi kọ́ tẹ́yìn náà ṣe ò dáa náà. nínú tiẹ̀ ló gbọ́dọ̀ jù mọ́ mọ́ ṣé bí mo mọ nǹkan tí mo ṣe ṣé bí mi ni mo ṣáà mọ̀ kò sọ fún pé kò kí n ṣe boyfriend mi pé ọ̀rẹ́ lásán ni wá ṣé ò mọ àwọn ọkùnrin ni tán bá bọ́ síta ń sìgbà náà wọ́n máa lọ sọ pé àìmí ni mo ń fẹ́ ẹ̀ mo ti lọ ẹ̀mẹrin lórí ẹ̀ mo ti lọ ẹ̀mẹ thirteen lórí ẹ̀ mo ti lọ báwọn ọkùnrin ṣe rí nìyẹn ó dẹ̀ sọ fún pé kọ́ mi kẹ̀ clear ni kó má máa lọ fáwọn èèyàn ní wrong impression about us so kí ni. mi fi pé bóyá kẹ tiẹ̀ consider wọn. Eh, sọ̀sán ẹ ti àgbàgbé ṣé ti àgbàgbé ọ̀rọ̀ Fẹ́mi ni just like that. ẹ má má torí pé ó ń fún yín ní shingon sweet ó ń ra bóbò fún yín kẹ wá torí ẹ kẹ wá tà mí torí ẹ dúró sí ẹ ń ṣọwọ́ pẹ́ bẹ́ẹ̀ ń ṣojú ẹ ń ṣẹ́jú síra yín ẹ ń ṣàbòsí sí mi bá wọlé ń sìnkàn tẹ́ máa máa sọ nìyẹn tèmi dẹ̀ yé mi you have to put them in their place let them know if you are not doing let them know you are not doing mo mọ̀ kó o ní gbọ́ ọ ìtinú ẹ ló máa ṣe o but no. ẹ jẹ́ fún yín fi máa ṣe kéyìn lọ tẹ́ bá ti ṣetán. mi sì ní ẹni ìfẹ́ wọn lá. wàhálà wọn ti pọ̀ jù ṣé mi ò mọ̀ àbúdá ah, ìbúdá yìí dé náà. so nice mo ti ẹsẹ̀ ìdòwò kan sí mi. sọpọlọ. gbadi gbadi gbadi gbadi gbadi. amazino. Yeah. See them call me Royas ti wọlé ẹ̀kọ́ ti wọlé ẹrúkú wọlé ẹrúkú wọlé bó ṣe ń ṣe mí wàláì mi ò lè ṣàlàyé mi ò lè ṣàlàyé ẹ̀kọ́ ti wọlé ẹ̀kọ́ ti wọlé ẹrúkú wọlé ẹrúkú wọlé bó ṣe ń ṣe mí wàláì mi ò lè ṣàlàyé. You killing somebody, you killing somebody, yeah. Who did your body, who did your body, nana? You killing somebody, you killing somebody, yeah. release your body, release your body, na Mm, baby, hold me harder, harder. With this your love, motive my heart. Baby, hold me harder, harder. With this your love, motive my heart. Bad mommy come from the trenches, gone are the days I they sleep on the couches. Bedu wale ọ̀yà jọ́sí, ẹ̀kọ́ ti wọlé pẹ̀lú kọ́sí. you come, go, go. If no be money matter, I go, go. Ah. Oh, you run, pop, pump. Making money like a dance, ta, ta. Ẹ̀kọ́ ti wọlé, ẹ̀kọ́ ti wọlé. Ẹrúkú wọlé, ẹrúkú wọlé. Bó ṣe ń ṣe mí wá láì. Mi ò lè ṣàlàyé, mi ò lè ṣàlàyé. Ẹ̀kọ́ ti wọlé, ẹ̀kọ́ ti wọlé. Ẹrúkú wọlé, ẹrúkú wọlé. Bó ṣe ń ṣe mí You killing somebody, you killing somebody, yeah. Kùdí somebody, with your body, nana. You killing somebody, you killing somebody, yeah. With this your body, with this your body, nana. I'm a zino. Baby, open fire. hundred percent ni wọn lọ wà lẹ́yìn. wá máa máa máa máa máa bù ẹ sí jókòó sílẹ̀ jókòó sílẹ̀ gbà ọyọ ẹgbẹ tó fẹ gbẹ gbẹ gbẹ tó wà lára mo ti mú ọ̀nà síbẹ̀ máa bú ẹ̀. ó ń ṣe ó máa mú abú ẹ̀. ẹ̀dùn afọ́ lójú ọ̀tún kẹgbẹ́ wa bá mi ní base ojú ẹyọ kan mi fẹ́ kójú ẹ méjèèjì lọ sí o ọ̀rọ̀ ẹ̀ kò sí wàhálà um guys ṣe bíbí ló máa wà kò sí fún ọ̀nà fún ìjọ mo mọ̀ pé bí ló máa wà náà o ò kúkú níṣẹ́ o ò ní ìkankan tó ń fa yí ẹ̀rọ o ò ní ìkankan tó ń fi láìfọ ẹ ṣe àfi kó máa fi kówó èrè káàkiri wo bó ṣe rí wo bó ṣe rí o dàbí ògúnfe gbígbẹ sórí ẹ sórí láìfẹ jọ torí Ọlọ́run what you want from me ṣé wọ́n fi sí ẹni orí ọmọ ọlọ́mọ èèyàn gidi tó níṣẹ́ tó ní ẹ̀ pé ẹ tí kò dàbí ìwọ òun ó ní kàn lọ́nà jọ nítorí ọlọ́run kí ni wọ́n fi ṣe fún ẹ tí ìdí ọ̀tí ara ẹ fi lọ́nà. sọ̀rọ̀ náà ẹ̀ṣẹ̀ wo ni wọ́n fi ṣe ẹ̀ fi sọ pé kàn lọ́nà náà nítorí àwọn wèrè tó ń kó kiri àwọn olóṣì àwọn tí wọn ò ní life ìwọ kí ló ṣe tó ń jápa ah, mọ́ ni. ṣùgbọ́n ìyá yín sọ̀rọ̀. ẹ ẹ wá wá ìyá àwọn wo èmi máa bí àwọn ọmọ wèrè bí àwọn ọmọ olórí burúkú èmi àwọn ọmọ gbogbo ọmọ tó bá tinú mi jáde báyìí àwọn ọmọ olóríire àwọn ọmọ tó fi ń tọrọ fọmọ ni kò kí ń ṣàwọn olóṣì àwọn ògbèrè àwọn tí wọn ṣe rí mọyàn àwọn ọmọ tó fi ń ṣépèsè àwọn ọmọ ẹ kóra yín jọ ẹ wá kóra yín jọ bí ìwé wúwọ bó ṣe rí wọn sọ ẹ lórúkọ gidi wọn sọ wọ ní Yusuf sọ̀rọ̀ ẹ ní code jọ kí ló ń jẹ bẹ sọ fún mi kí ni ìtumọ̀ code kí ló ń code àlórí ò pé o ò ní ròònù o ní nǹkan tó wó wo mi dáadáa o tí n bá tiẹ̀ máa wá jọ̀pọ̀ lọ ṣé mi ò ní jẹ́ ètò làwọn ni ṣérú ẹ ni mo máa fẹ́ kàkà kí máa fẹ́ rẹ̀ máa kú dànù ìwọ kan rá dáadáa bí ọbẹ̀ ọlọ́kà ẹ̀ wo tí nǹkan kan bá ṣe bọ̀bọ̀ yẹn tí nǹkan kan bá ṣe màá sìn ẹ́ dé àjálẹ̀ màá tún wá dúró tẹ̀ tí mi bá dúró tẹ̀ kó sọ pọ̀ mọ́ àná mi àwọn olóṣì ẹ kọ́ sí lọ. I still love you. ọlá igi ló ṣe é dé. uncle ni mo máa bẹ̀ ìkéèké ẹ má bínú gbogbo nǹkan tí ah. àǹtí mi ń ṣe fún yín ìyẹn tí wọ́n ti ṣe àti ìyẹn tó tún ti ń ṣe yí ẹ̀gẹ́ ẹ má bínú sí wọn ẹ jù á. Ah, àríkẹ́ kí ni mo fẹ́ máa bínú sí ẹ̀gbọ́n yẹn fún ẹni tó bíbí jìgò àti ìrìn òkàn fún talkless of ẹni tó wá ń bínú mi lè bínú síbi kan mo lọ́ọ̀rẹ́ gan. ṣẹ́rí inú mi ti ẹ̀dùn wípé ẹ gbé sójú pé ah, ìfẹ́ ṣàwà láàrin ni ẹ ṣe bínú but mo wá promise yín wípé màá try. Mm ṣùgbọ́n màá try láti bá wọn sọ̀rọ̀ so wọ́n á máa gbọ́ tẹ́ wọ́n máa wọ́n ní máa kanra mọ́ yín bó ṣe máa ń kanra yẹn ẹ kò máa try láti ní sùúrù ẹ mọ̀ pé tí ní sùúrù bọ̀ tẹ́lẹ̀ so èyí máa ní sùúrù díẹ̀. àríkẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ fún kankan ìwà àti ẹ̀gbọ́n yẹn kí lórúkọ ẹ̀ and second born yẹn ẹ bá mi ṣe findings ni Tinúkẹ́ ẹ̀gbọ́n yìí ni ẹ̀yin lẹ́ẹ̀ máa mọ̀ kan tó máa rí tínú ẹ̀ máa dùn ẹ máa mọ̀ kan tó yẹ pé tẹ bá ṣe fún báyìí inú ẹ̀kọ́ wọn máa dùn wọn máa rẹ́rìn ẹ sọ fún mi máa ṣe just to make her happy mo fẹ́ kó kàn máa rí mi tó yẹn pé nǹkan tí máa máa ṣe tó máa máa rí mi tí inú ẹ̀kọ́ wọn máa dùn tó máa máa yọnu sí mi tó yẹn pé anything tí máa bá sọ báyìí ó máa bọ́ sí mi lẹ́nu. ẹ wọ ọmọ fi ìyẹn ló kéré jù ah. àṣebí mi àtẹ̀gbọ́n mi làjọ ń gbé èmi ni mo mọ̀ àwọn dáadáa so the only thing ni pé ẹ̀kan ṣé ẹ̀kan ní sùúrù máa dẹ́ máa fún yín láwọn information yẹn back to back hmm. mo promise yín pé mo máa ṣe yẹn fún yín. Hmm. Àríkẹ́ òun promise mi. Ah, ah, Uncle Murphy ẹ̀yin ẹ fọkàn balẹ̀. ó dẹ̀ ṣó òfin. Ah, ó ṣó òfin ṣé bá ń tì mí ni ṣẹ́rí sùúrù nìkan ni mo fẹ́ kẹ́ ni ṣẹ́rí gbogbo yòókù yẹn ó kéré ẹ mọ̀ pé tí ní sùúrù bọ̀. mo ti ẹ̀ ti try. bàbá tí mi kàn mọ̀ ní pé tó ń promise mi tó bá rí ṣe bàbá tí máa ṣe fún ẹ. Mm-hmm. má yẹ kí n tí ì sọ ọ́n sí. ẹ ṣọ́. má yẹ kí n tí bọ́ kí n má sọ wo orí ẹ̀ báyìí ó lè blow. mo ti ẹ̀ trust yín mo mọ̀ wípé ẹ máa settle me gan ah, but fóònù ni mo fẹ́ o. fóònù nílẹ̀ lẹ́yìn bíbá ẹ̀ irú fóònù wo ló fẹ́. Mm, new phone new phone ti yóò dá mo fẹ́ iphone. pro pro max. yes pro ah, pro max. pro pro pro pro pro pro max. o yẹ ló kéré yìí. mo trust ẹ. try best ẹ eh, láti jẹ kí get it mi. màá bá yín ṣe. lórí wà after phone mi máa gbọ̀ngàn ni ẹ má wọrí mo promise ẹ ṣẹgbọn ṣé torí ẹ lè ṣe pè mí wá. Ah, ṣé kò tó torí ni mo ti yàn bá fẹ́ tí yìí ò ní wá bí yẹn ṣe máa gẹ̀tẹ̀. mi gẹ̀tẹ̀ ẹ má wọrí màbá yín yanjú ẹ ẹ jẹ́ tètè máa lọ káàntì mi tó bọ́ síta ṣẹ́gbọ́n ọ̀rẹ́ ẹ ṣègùn ẹ tètè kẹ́ báyìí agbọ́n. àǹtí mi mo lè fẹ́ sọ kankan um, mi mo bóyá ẹ máa bínú. sọ́nà kí ló tí mo fẹ́ fi bínú. Um, mo fi ò pé kí n tiẹ̀ wọ́n fi ní chance. <sighs> que, que, é, que é de uma date. Hum? <laughs> Ai, que? Vamos que? Ojú ò ṣe fi mọ̀ wá ẹ̀dá o. Hum. Inú ẹ̀dá jiyàn. fẹ́mi ṣe jù báyìí lọ lọ́jọ́ sí o àmọ́ ó ti ní mindset ó ti ó ti make up mind ẹ̀ nǹkan tó ń fẹ́ ṣe and he did it i'm not saying Murphy is a bad person but wọn kì í mú late comer ẹ fún mi ní time kí n fi mọ̀ wá ẹ dáadáa ẹ jẹ́ kí n mọ̀ orí èèyàn tó jẹ́ kí ló fẹ́ gangan gangan gangan gangan ṣé inú yín máa dùn kí n tún go through gbogbo nǹkan tí mo go through the last time ẹ ẹ filẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ló ní mi fẹ́ ló jiyàn gidi a ní sùúrù tí ò bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó máa misbehave ojú gbogbo wa jọ máa rí but right now I'm, mo ti ń sọ ọ́ mo ń là ọ́ it's not like mi ò like ẹ o but then. I can't just rush into any relationship kò make sense to me. tó bá make sense yẹn a jẹ́ wípé you are not in my shoes it doesn't hurt same way so please allow me. àǹtí mi àǹtí tinú ah, ẹ wò ó igi eléyìí ò dáa àyọ̀nà igi tòun ò dáa àyọ̀nà èwo gan la mọ̀ tó fẹ́ sóúnjẹ jìnnà ah, ẹ kàn sọ̀rọ̀ Fẹ́mi òun náà ṣèyàn orí bákan kò ṣe bákan òun ti ṣe tiẹ̀ ó ti lọ nìyẹn. This is another person and he's a nice person and I just feel you should give him a chance. ojú ò ṣe fi mọ̀ wà ìdálótọ́ but ojú báyìí lèèyàn máa fi ń mọbẹ̀ tó bá you know tó bá ṣe kínní. Ah, yes now ẹ kàn sọ pé kò kí n ṣe boyfriend yín kò kí n ṣe boyfriend yín ṣó dìgbà tí wọ́n bá fi gbogbo ẹnu sọ ni. you can read the environment you can read how he's been nice to you mm. and you know it ẹ kàn fún wọn ní chance hmm. ẹ dẹ̀ má jẹ́ kó pẹ́. pẹ̀lẹ́ àfa jánọ́sìn ó ṣáà dúró lábẹ́ ìwọ ohun àbòsí ṣe òun mọ̀ ọ̀rọ̀ sọ ìwọ wọn wá kó nọ́ọ̀sì lábẹ́ ẹ òun já nọ́ọ̀sì òun sọ síta mi ò ní pẹ́ sọ rè o kódà ó sọ dáadáa ó mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ ó lágbè kalẹ̀ ọ̀rọ̀ tó dáa o gbogbo ẹ̀ ló pèsè lára ó kún fọ́fọ́ ó yé mi hmm, àmọ́ ṣá o. Mm Murphy is not my boyfriend. I will see yín jẹ́ pẹ̀lẹ́. àǹtí mi. Hmm. kí ló ṣàǹtí yín. mo bá àwọn méjèèjì ṣe rí ilé ìdàbí nǹkan tán fi bọ tán fi bo I really really wanna love you. Malufu, Yeah, daddy àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìndì ṣódìgbà tí àbúrò ẹ̀ bá mú ìyàwó wá ló máa tó mọ̀ ẹ́ pé ọjọ́ ti lọ lórí ẹ̀ ṣó mọ̀ ẹ́ pé èmi ti bí ẹ náà èmi náà dẹ̀ fẹ́ kí wọn náà kó bí titi ẹ̀ ìdùnnú àwọn òbí ní pé ká rí ọmọ ọmọ wa mo fẹ́. sa ṣóòkì máa ń bẹ ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ni. ẹ o dáàdi máa ń bá wọn sọ̀rọ̀ máa ń bá wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣe ọ̀rọ̀ ni dáàdi ti sọ yẹn ẹ̀yin náà ẹ tètè ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kí nǹkan tó ń rùn lẹ̀ kó tán lẹ̀ lẹ́ẹ̀kan àbí ṣó dìgbà tí wàá wa ìbá bímọ ń sìn tí ọmọ wa bá ń pè ní bọ́dà ni. kò dákẹ́ nu ẹ méjì kan tó fẹ́ ṣe pé wọ́n tán lẹ́lẹ̀ kan náà àti pé ó easy láti ṣe láti yẹ tí ń sọ kí nìyí fún mi for a very long time ẹ fún mi time ah marriage ò ń ṣe nǹkan tí mo kàn lè rush in tí má ṣe rush in má ṣe rush out o tí n bá rí èèyàn tó wù mí tó tẹ́ mi lọ́rùn láti fẹ́ máa fẹ́ normal ẹ má worry I will do something mo fẹ́ ṣe máa drop wọn so ṣe kíákíá. ẹ máa pè yín ẹ máa wọlé ẹ má bínú pé mi nílé sí i àwọn expect àwọn èèyàn kan. ok ó dà. kò tó kúrò láfà ó gbẹnu sókè ó fẹ́ mẹ́mú. You cannot eat your cake and have it. Ó fẹ́ fòkò kan pẹ̀yẹ méjì yóò a ẹ mi gbolè ẹ rojú olè ẹ ò mú mi gbolè olè alátẹnujẹ òó sara ẹ̀dínkùn tó ń jọ̀gẹ̀dẹ̀ mọ́ ló sara rẹ̀ ẹ̀dínkùn tó ń jọ̀gẹ̀dẹ̀ tó wá rẹ̀ dín ó ti gbàgbé pé ikú jàgà tẹ́tọ́ rẹ̀ di ah, ìyọ́sàn. wà á kẹ wọn kan. rubbish nìyẹn náà ó lè imagine kó sóúnjẹ kó máa jóná bí rubbish wo nìyẹn fóònù ló máa máa tẹ fóònù nìkan ni kò sí nǹkan tó forí ẹ̀rọ bó ṣe wà yẹn kò dé ṣe first time kò ń ṣe second time irú kí nìyẹn náà at your age torí pé oúnjẹ jóná yìí ń pariwo báyìí o ti dẹ́rù bà mí nà án. no na ọ àṣekọ tó torí ni wọn ní kò kí n ṣe first time kò ṣe second time èèyàn nìyẹn ó dẹ̀ máa mú fóònù dání á máa tẹ fóònù ẹ. kò sẹ́ni tó wà bó mistake wọ́n tún fẹ́ kó mọ̀ ní ẹjọ́ kó o ti ń pariwo jù tó ṣe ń pariwo yìí o mọ̀ pé ah, gbọ̀ngàn bp ẹ máa máa rise now. irú rubbish wo nìyẹn at your age bó ṣe dàgbà tó láì ṣọmọdé. àrùkẹ́ kí ni ìwọ náà ń ṣe tó ń take time ẹ láti jẹ tó ń jẹ máa jóná abẹ́ nìkan lójú náà kí n ṣe gbogbo ẹ̀. kí ló sọ. kò sọ kankan o. tinúkẹ́ wo gbàgbé ẹ má bínú lọ sí oúnjẹ míì fún àǹtí ẹ ó dà ń gbé ìbòye bí ń pa ló ṣe ń pariwo báyìí lọ sí oúnjẹ míì fún kò wé. ṣé oúnjẹ tèmi nìkan máa jẹ ni ṣé bó ń jẹ everybody ni. ẹ òun ò ṣáà bínú. get out kókó òun níwájú mi. lọ́jọ́ Tinúkẹ́ take it easy because èmi gan ti ń rò bóyá nǹkan mi ló ṣẹlẹ̀ tí ń para báyìí because ah mi understand torí pé oúnjẹ jóná. ẹ mo fi stop it please stop. àbínú. bí mo ṣe kọ́ àwọn àbúrò mi kọ́ nìyẹn ó yẹ kó gbẹ̀kọ́ ni tó ti máa wá ń kọ́ wọn bí ìwọ náà ṣe wà yàbúrò ẹ̀yàn jẹ́ ó máa wá dá sí àjọ máa bá wọn wí ni bó ṣe máa gbọ́ nìyẹn bó tó bá ń sọ òun jẹ́ kó dàbí ẹni pé mi ò mọ nǹkan tí mo sọ bí ẹni pé mo ń fìyà jẹ wọn ni. ah tó fẹ́ máa lọ. ṣé bó ṣe máa ń bínú eléyìí ṣé nǹkan mi wà nínú pé oúnjẹ jóná. it's okay o lè máa blame mi lójú àbúrò mi pé mo bá wọn wí kódà wọn kì í ṣe bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀ làwọn méjèèjì jẹ́ so nǹkan tó bá fi lè mú ẹ tí máa ń bá wọn wí o máa pẹ̀lú pọ̀ bá wọn wí ni o ò ní máa sọ̀rọ̀ against mi ó jẹ́ kó dàbẹ̀ pálá ṣe jù ní mi. ọ̀dọ́ ọ̀gá mo fẹ́ kọ́ra ẹ̀yẹ mi clearly o àbúrò tinú kẹ́ni rọ́mọkẹ́ náà rọ́mọkẹ́ dẹ̀ wà nílé ò dẹ̀ ń jẹ́ kó yí mi kó wẹ̀ ìjọba ò lè ṣe. kò sí nǹkan bẹ́ẹ̀ jà ìwọ ló ń jọ lójú. a gbọ́dọ̀ jọ mi lójú bìkan mo gbé báwo yẹ play game yẹn ọmọ yẹn wà nílé ṣé ẹ ti wà lórí ọkọ fún wọn happen naturally ni mi gan plan ẹ fún wọn happen adẹ ṣe normal pẹ̀lú ara kò lè sọ fẹ́ gbọ́n yẹn lóòrè ṣòro ó kọ àkókò wà á kọ wọlé rẹ súnmọ ẹbí rẹ bìzà ó dẹ. ẹ ṣe kí n máa sọ bó ṣe ṣẹlẹ̀ fún yẹn ni mo yọ pé kí wọn naturally mi gan ò lè yọ understand bó ṣe ṣẹlẹ̀ ọmọ fúra o mo ní fílìmù ọmọ yẹn máa já ẹ̀gbọ́n ẹ̀ sí ó dẹ̀ máa padà boomerang kó máa bú ẹ lọ́wọ́ gan. ọ̀rọ̀ káàdì ó wá fún naturally. ah ah, ah. ó ga o ó ga o ẹ̀yin méjì ìjà tí ń bọ̀ tẹ rúlẹ̀ rẹ̀ kù dẹ̀dẹ̀ ìbúlẹ̀ tí ń bọ̀ búlẹ̀ lọ. àwọn kí àwọn tára máa pa àwọn tó máa délé bẹ́kún àwọn olè lọ rí gbọ́n lẹ́lọ́rí àwọn kan. of course. òwúrọ̀ lẹ́lẹ́ mi rí bí àgámà tá lẹ́lọ́rí ṣé wàá òkè níwájú mi. <laughs> ó lè tó yẹn. ẹ̀rí wa náà rí yàn ọ̀run náà lè lọ rí bàbá yìí bọ̀bọ̀ náà fẹ́ bàjẹ́. tó ara ẹ̀ gbóná báyìí. ara mi ò gbóná mò ń kọ́ rẹ̀ tí pressure tí kò dáa ni ìyàwó adédé wọlé alóhùn lọ rí yàn kọ̀ọ̀kọ̀ make sense náà. ayé bọ̀bọ̀ yẹn ò ní dáa tírélà ló máa kan ẹsẹ̀ bó ṣe ṣe ni bó yà ń dùn ẹ̀ sọ fún. ọdún ah, ah, ah. sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yìí lẹ́nu ọ̀rẹ́ raf na ó wá ń dùn ẹ̀ bá wò. abilà ó pọ̀ ṣ. mi ì lè calm down tí wọ́n sọ yẹn náà ò dáa ó dẹ̀ ó náwó sí ó fẹ́ fọwọ́ tẹ̀ lára ni ọ. ẹjọ ẹkọ ẹdun. báwo ni ibi tí mo rán jà ẹ. ẹwẹ ẹbẹrẹ. ah mo ní ọ̀n tó fún ẹ lójú mi <laughs> láì kú ègì tó ń fọwọ́ tẹ ọ̀rẹ́ mi lára ó ní kí calm down ní mi ìwà ìwọ́n mọ weak point yẹn ni. ẹjọ yín kọ́ ni ah, ẹjọ yín kọ́ ṣe bẹ́ẹ̀ mi tí mo gbé wá sí ibi tí wọ́n ń gba fún àtẹ̀sí ń gba ac sára ni dúpẹ́ lọ́wọ́ bọ̀dẹ́ ẹ̀ tó lóbi kù fún ẹ wọ́n lò dáadáa tí wọ́n náà máa ṣe wọ́fà búrú ẹ̀ wọ́n náà lò dáadáa. ìwọ náà wá bọ̀dà tó máa lo bìkan fún ẹ. èmi ò ní ìdí ẹ ah, ah. ìwọ tó ń ra tó ń raṣọ fún sáàmù ọ̀sírí ẹ̀ ni wọ́n máa ń pè ní wọ́n araṣọ fún ra gbogbo ẹ̀ sí lọ́rùn ni tábà calm down kí ló fẹ́ rí ṣe sí jàre. o ṣeun lọ́pọ̀lọpọ̀ hmm. ojú ò ní tiẹ̀ wàá rí bá ti ṣe wàá rí ọ̀nà pípa. àmín dádì. ǹjẹ́ ọmọ ẹ pé ó bomi láṣìírí gan hmm. àṣírí ọ̀nì tú. àmín dádì. tí ayé bá ń jẹ ayé àṣírí ẹ̀ ò ní tú. dádì ẹ dúpẹ́ lọ́wọ́ mi náà akí ni mo ti ṣe fún yín gbogbo nǹkan tẹ̀mí ṣe yìí normal thing ni àdúrà tí mo kàn fẹ́ kẹ́ máa gbà mí pé oúnjẹ ọmọ tẹ̀ ń jẹ yìí sódà ẹ máa lè jẹ oúnjẹ ọmọ yẹn pẹ́ dáadáa dáadáa dáadáa gbé kọ́ọ̀lì ẹ̀. hello báwo ni ṣe Okay. yeah i'm fine i'm fine sorry time ti tiẹ̀ pè yí o pè sásìkò mo wà pẹ̀lú dádì bàbá bàbá yeah yeah wọ́n wà lọ́dọ̀ mi ẹ ṣé o máa kó hello ìyàwó mi. <laughs> báwo nìkan ah, àsìkò àdúrà ní ìpè ẹ wọnúlé sórí bí ayé bá ń jẹ ayé wàá rí bá ti ṣe ah, ìyàwó mi sórí nínú ilé wa yìí wàá bí ọmọ títì ẹ ọmọ alálùbáríkà lọ́lọ́run máa yànda fún ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní ṣìṣe o o ṣe púpọ̀ my dear o ṣe kú tọ́jú wa. Yeah, I'm fine. Wa, ṣé daddy, Aládùúrà mà ní dáàdi, mo ṣe máa ń ṣàdúrà all the time tí wọ́n ní. Wọ́n fi ẹlẹ̀, ẹ máa sọ ti ẹ láàrin mi àti ẹ. Tó bá ṣe tán pẹ̀lú wọn, máa pè é. All right then ẹ ti ẹ ti ń bẹni tẹ ń bá sọ̀rọ̀ ẹ kàn ń ṣàdúrà ṣàdúrà ṣàdúrà láì á. Ah! sórí nǹkan tí mo fẹ́ gan-an ló ṣe yìí tí èèyàn bá gun ẹṣin nínú mi báyìí lọ́wọ́lọ́wọ́ ayọ̀ lèèyàn bá ń bẹ̀ ó ṣe púpọ̀ mo really appreciate ẹ gan sí yín o in fact I really appreciate you. ọmọ máa mú inú yín náà mo gbọ́dọ̀ sí i ní tẹ̀wá tó kalẹ̀. Mm. sáré mo ti yàn yàn kádà lè sáré bàálù sínú rẹ̀ kan dùn sínú dé iye. Sìmánì ah. filẹ̀. O ti sọ ah. fún mi pé o wà ń bẹ̀ o. O ti sọ fún mi yé. Ijó tó ń jó yẹ kò sí ń bẹ̀ o. Tó sí ń bẹ̀. vive opportunité. Wosikalembe, Wosikalembe, passe mon laraye. O ti pẹ́nu géèmù bébí. O fẹ́ máa yọ mí, o fẹ́ máa yọ mí lèbi wá mi. Mo ti rí dìyẹn, mo ti rí dìyẹn. Nílé ijó, bébí, tìǹgẹ̀, tìǹgẹ̀, tìǹgẹ̀. Ee eh, bébí wá mi, bébí, ǹgẹ̀, ǹgẹ̀, ǹgẹ̀. O ti sọ fún mi pé o wà ń bẹ̀ o. O ti sọ fún mi pé eh. ijó tó ń jó yẹn kò sí ń bẹ̀ 西咯，地雷西打呼雷西雷喎，西都什么你都西打，呼雷西都咯。ókè ha oya òǹbẹ òǹbẹ òǹbẹ zamani pẹ̀lú zino ọmọ wóbe yé òǹbẹ òǹbẹ òǹbẹ òǹbẹ original àwa ẹ̀yẹ gọ́là kúpẹ̀ bá ṣe wà ló dayan mọ̀ ọmọ. fẹ́ fòkó kan pẹ̀yẹ méjì yó a ẹ̀ bá mi kò lè ẹ̀rọ ojú olè ẹ̀ o ẹ bá mi ìgboyè. Babe, Alpha, sure. Yeah, babe. Murphy. Mo ń ṣe nǹkan tó ń lò lórí ọ̀rọ̀ yẹn náà la wà. Nǹkan tó à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn náà ni kó lè bá mi bá ẹ sọ. Wọ́n lọ sara rẹ̀ di kún tó ń jọ gẹ́dẹ́ tó wá rẹ̀ di. Torí pé o mọ dí tiẹ̀ nìkan tó ṣẹlẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ how many times ló ti máa ń sọ fún mi pé kí anybody kó tó lè wá wo nílé kó wá bá mi kọ́kọ́ yìn fún mi náà má wọrí kì í ẹ̀ náà torí bí mo ti fààyè gbà ẹ́ ni àti tí mo fi gbà ẹ́ níjọ́ kó máa ṣe gbogbo rubbish tó ń ṣe yìí mo lè máa change level mi sẹ́ high time tó máa change level mi sẹ́ lélẹ̀. ọ̀gá ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ mọ̀ pé okunnu la fi ń gbé títà ẹ̀wà ni mo wá kiri àti búrẹ́dì mo mọ̀ pé lè má wọlé mi mọ́ ẹ wò ọ̀sẹ̀ méjì rè tó yẹ pé búrẹ́dì àti ẹ̀wà ni mò ń jẹ́ kiri wọ́n ò pé àà ẹ bá wú mi jẹ́ àtọ́bẹ̀ gbúre mi ìmọ̀ fún gàrí tí wọ́n gbogbo àdúgbò wa kò sí gàrí ọ̀hún tẹ̀bà síréètì kejì ni mo ṣe rí gàrí àti ẹ̀bà àtọ́bẹ̀ gbúre òun lọ. o lọ sí síréètì kejì wá sí géètì lẹ ṣó ya wèrè ni o lọ sí síréètì kejì o dẹ̀ sí géètì lé sílẹ̀ o dẹ̀ lọ tẹ́lẹ̀ mi fi wọlé tó fi wá bá mi nulẹ̀ ọ̀rọ̀ orí búkọ̀ ló sọ ọjọ́ tó bá tún try nǹkan tó try ọjọ́ tó bá tún try nǹkan tó máa ṣe fún ẹ wàá blame ara ẹ. mi kì í ṣe bẹ́ẹ̀ mọ ẹ má bínú ọ̀gá mi ẹ má bínú ọ̀gá ti bínú o àti jẹ́ àti mú kòkó ní pàwá ibi náà ni ẹ bá tó gbúre náà ni ọkùnrin tó àti bá fi bí ṣe. ẹgbẹ̀rún kújòkó ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ nǹkankan ẹ̀ not for now àbí ẹ̀ wọ́n àǹtí ṣẹ̀rí àní làjọ wá sílẹ̀ kí tàlùbọ̀ kọ́ ọ ṣe rí mi gẹ́gẹ́ bí èèyàn kó tẹ̀ ń wo ẹ̀ mi kì í láìkí nǹkan ìbàjẹ́ ibi tó dáa tó dáa ibẹ̀ lè máa ti bá mi ṣé wàá ló ní àwọn nǹkan kan tí mo ti ń rí tẹ́yìn fúnra yín ẹ̀ tẹ́ ẹ̀ rí o tó jókòó sí yín wọ́n wí pé kò dẹ̀ ní dáa pẹ̀lú ọwọ́ tẹ́ fi mú wa kẹ́ má lè gbọ́ àbí kẹ́ rí àǹtí it's like pé. Eh, ẹ wò jàre àǹtí it's like pé kọ́lọ́rọ̀ yìí o nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́ ni ṣe rí àwọn àbúrò yín méjèèjì àwọn àbúrò yín ah. àwọn àti mọ́fì nǹkan tó ń ṣe ah, kan burúkú ni o. kan burúkú ni. Ah. kò dáa. kí wọ́n máa lájọṣepọ̀ kò ń ṣe kékeré o gidi gan gidi. adìẹ olè wa máa wò ó pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ sí wa pé ká wá máa wò ó kí gbogbo ẹ̀ wá bàbá jẹ́ la ṣe ní ká wá ká fi tó yín létí torí ẹ bọ́ sí ẹ mọ́ kọ́kọ́. Mm. okay um, àwọn àbúrò mi méjèèjì. àwọn àbúrò yín méjèèjì náà kò kí n ṣe ọkọ méjèèjì. méjèèjì wọn ń fẹ́. mọ́fì. nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó dàbí ẹni pé bóyá èmi ni kò yé ni àbẹ́yìn ni kò yé àwọn àbúrò mi méjèèjì tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yẹn ọmọ ìyá kan ọmọ bàbá kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta o. àmọ́ kò sí half ọba kan nínú wa o. ok ṣé mo pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ò ní problem pẹ̀lú pé yàn ń ṣèkì mi ní problem pẹ̀lú pé èèyàn ń tojú bọlé irú obìnrin ló ṣèké o àwọn tó tiẹ̀ já àwọn tó ju yìí lọ gan máa ń róṣọ máa yà wọn máa wọ ṣé bẹ́ẹ̀ yìí tiẹ̀ wọṣọ ẹ tún wọ wíìgì ẹ tí understand ẹ tún gbé báàgì ìlì ah, gan lẹ́yìn gan wọ̀ wá ṣe èké tá à ń sọ yìí ó wà òkè bó èmi kan láì téèyàn bá fẹ́ ṣèké kó ṣèké ẹ̀ dáadáa kó make findings ẹ̀ ṣé ní mọ́fì tẹ́ ń sọ yẹn mọ́fì ti dàbí family sí wa mi ti ẹ̀ wá sọ ti mọ́fì mo wá ń sọ tàbúrò mi ọmọ ìyá kan ọmọ bàbá kan àwọn méjèèjì mm. ẹ wá sọ wípé wọ́n ń fẹ́ ọkùnrin kan esma esma ó wà òkè o mi ò irú nǹkan bẹ́ẹ̀ ṣe wá sọ ẹ̀ ó da kéèyàn máa ẹtì ọ̀nà sá kó máa tójú bọlé mm. kó máa sọ nǹkan tójú ẹ rí àtẹ̀tójú èèyàn ò rí náà nígbà míì ó máa ń ṣe ẹ ẹ mọ̀ pé ìgbà míì wọ́n kàn máa ń sọ pé kinní kan ò gbẹ gbà ni o ibi ọpẹ́ ló mọ ìgbà míì kò ń sọpẹ́ ló mọ máa ń bówó dé ńgbà míì ó kàn jẹ́ pé irú mi tẹ̀ wá ṣèké fún ẹ̀ lè rí bíntì kọ́ kọ́ ẹ wá ẹ ní sùúrù. má a ní sùúrù náà ní sùúrù ẹ ní gbé báàgì lẹ. Mm, ẹjọ wà báyìí ẹjọ wà báyìí. tó o ṣe wà yìí sìn tẹ bá kúrò níbí báyìí mo mọ oríṣiríṣi ibi tẹ̀ ti lè lọ tẹ̀ ti sọ orúkọ tẹ̀ ń sọ yìí tẹ̀ dẹ̀ ṣe máa mẹ́ẹ̀kì owó ń because ẹ eh, tó bá ah, ní kẹ́ mọ́wọ́ wá ẹgbẹ́nu sọ̀hún ẹgbẹ́nu sọ̀hún àǹtí táwa ẹgbẹ́nu sọ̀hún ah, ẹgbẹ́nu sọ̀hún kódà kódà yìí ní kẹ́ má ṣèké kí ló ṣe yín awítán lẹ́ẹ̀kan yín sọ pé ẹ kì í láìkí kí nǹkan bàjẹ́. ẹ àǹtí kẹ́yìn ká. ẹ àǹtí ẹ wo ẹ wo ẹ wo mà ẹ wo mà tí bá bò yín ah. tí mo bá tú ajá lẹ̀ fún yín níbi tẹ́ wà yẹn tí bá tú ajálẹ̀ fún yín ẹ rò bí ẹ ṣe kọjá èké ni kí ló ṣe yín tẹ̀ ń gún wọn kí ló ṣe yín tẹ̀ ń gún wọn ẹ ti fẹ́ máa lọ ẹ mú mi ẹ mú mi ẹ jẹun ẹ jọ àwọn oníranù aláìní kan ṣe ara galatia àwọn olóṣì ẹ ti ẹ rí bíyà àbúrò mi méjèèjì ẹ máa da lérú fún mi stupid set of people all rubbish ọjọ́ wo láti ẹ̀bẹ̀rẹ̀ love tàjọ́ ń kiss náà mi máa ríro eléyìí kẹ. sọ á jẹ́ pé gbogbo nǹkan tí mò ń gbọ́ òótọ́ ni. How could you? ṣé o lè ojú kòkòrò ló ṣe yín tó bẹ́ẹ̀ èèyàn kan ọkùnrin kan ọmọ ìyá mẹ́ta ṣọkùnrin ti tán lò ní. àǹtí mi ẹ má bínú ẹ má bínú sí wa kéde máa wo ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o kò ṣe bó ṣe rí nìyẹn ọjọ́ yẹn mo wá bá yín mo dé ṣàlàyé fún yín pé mo nílò owó ẹ̀dẹ̀ sọ pé kò sí èmi dẹ̀ mọ̀ pé kò sí lóòótọ́ ìgbà tí mo dẹ̀ wá tí mo wẹ̀yìn mi rẹ́ anybody and Uncle Murphy already is like a family friend to us so mo wá ò pé kí n lọ bá wọn ìgbà tí mo dẹ̀ lọ bá wọn mo ṣàlàyé fún wọn pé mo ní ìdòwú. ṣàpàjọ àgè àì máa. ọ̀rọ̀ ọ̀rọ̀ púpọ̀ tó báyìí o. kí ló pọ̀ tó yẹ. ọ̀pọ̀. kí ló wà ń bẹ tó pọ̀. But thank you, thank you so much for the money. you're welcome. Shall we are okay ọmọ ìkiri tó bá mọ owó rẹ̀ ó máa bá gbà jẹun náà. à ó máa bá gbà jẹun pẹ́ ni o. ẹ̀ẹ́mi pé ó máa bá gbà jẹun pẹ́ pẹ́ ó sùn. ẹni tó kọ́ lóògùn tójà ó lè ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ ni ọlọ́run ó dẹ̀ tọ́ yín dáadáa o mo gbìyànjú agbára mi gan ẹ̀yin méjèèjì dẹ̀ mọ̀ gbogbo nǹkan tí mo ní lágbára mi ni mo fi make sure pé you girls turn out good bó tó bá jẹ́ pé báyìí náà lè ṣe fẹ́ it's fine O kàn dùn mí ni nítorí pé iru nǹkan tí mo deserve ke ṣe fún mi even tí ó bá jẹ́ mi tó bá jẹ́ ara àtàlẹ̀ ṣe fún ó máa dùn mí pé ẹ̀yin tí mo mú láti kékeré láti ìgbà tí ìyá wa àti bàbá wa ti kó nǹkan tí mo rí lọ́wọ́ yín ni ká má wàá sọ wípé ẹni tó fẹ́ fẹ́ mi. ẹ̀yin lẹ lose because èmi ò tí ìbámu fi ní kankan pọ̀ mi ò gbà nǹkan tí mo dẹ̀ ṣe ń dúró gbogbo bẹ́ẹ̀ ṣe ń tì mí sí nítorí owó kọ́ tí mo ṣe ń dúró ni just to know the kind of person he is uh, of course ó dẹ̀ ti hàn sí gbogbo wa but unfortunately for you too. <sighs> Ah, mo ti ẹ̀gbọ́n tàrí kẹ́tì máa sọ pé ó kéré mi ò fún ní excuse o ìwọ Rọ́mọkẹ́ ìwọ <laughs> tó bá jẹ́ wípé ọkọ lé mi tó ti fẹ́ mi sílẹ̀ ni mo fi nǹkan tẹ́yìn méjèèjì máa ṣe léṣe yẹn <laughs> well kò sí nǹkan tí mo fẹ́ ṣe mi ò dé rẹ́dì láti fẹ̀dí ara mi síta nǹkan tí mo kàn máa sọ fún yín ni pé máa fún yín dé weekend kẹ́yìn méjèèjì lọ wá bí tẹ́ra máa gbé ẹ lọ you can't you you will never let none kíkọ̀ kan nínú yín tó bá try tí ẹ bá súnmọ́ mi. láláyé ọ̀pá ni tó gbọ́ngbọ́n àmọ́jú yóò rà. You are too selfish kéékèèké náà bì aláṣejù ẹrọjú olè ẹ ò mú lówó lówó. rubbish ló ṣe o bàbá rubbish nìkan tó ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan ni ìwọ nìkan ló mọ̀ wẹ̀ ni alákọ̀ọ́kọ́ wẹ̀ ìkejì wẹ̀ ìwọ ò mọ́kàn ni ó dẹ́ ṣe bí dọ́sbí ó ṣe bí sọ́kàwé àti ṣíṣe àti kìkì ìwẹ̀ nínú ẹ̀ ni ó dẹ̀ ń sọ̀rọ̀ bí pé ìwọ náà bíbí sí ìtì ni ẹ. ẹmi oṣù oṣù tí wọ́n ṣe yẹ oṣù ló ṣe náà kò lórúkọ eh, méjì. ọmọ èbó ṣe wá náà wọn nàwé ló bá wà náà mí plan ẹ̀ fún fẹ́ bá ṣe mọ́. ọkọ máa plan ẹ̀ wá. ó lè ṣẹlẹ̀ sí wọn náà náà ó lè ẹ̀ sí eh, eh, temptation kò sẹ́ni tó tó lè skate rẹ̀ náà. oṣù ó ṣẹlẹ̀ sẹ́mi orí ẹ̀ ò pé ó ti wà máa ìrẹ́ tẹ́lẹ̀ ni tó bá tiẹ̀ wá gbé wá báyìí bó wá ká ẹ mọ́ pé àlàyé pẹpẹ o ìwọ wà lẹ̀ sọ́nù ìwọ nìkan lẹbi kan ọmọ mẹ́ta kí ló dé ìyẹn oṣoògùn àìkú ògùn orí burúkú ni ẹ̀mí ò lè gùn báyìí bóyá bá lọ yìí ọlọ́run máa bọ̀ ẹ̀mí ò lè tí ìlú kan máa mú oṣù ló ṣe náà. ṣé ìwọ ni. iyùn ìwọ ni máa jẹ́ lọ òpònú omi bọ̀. ìjọba àbíyàn wọn bí mi ò mọ ọkàn ó ti ṣe ló ti ṣe. o mọ̀ mọ̀ mọ̀ náà kí ni ọmọ bí tán fi kíní sí o sọ̀rọ̀ o tún sọ̀rọ̀ o sọ̀rọ̀ gan. alákọ̀ọ́kọ́ ìwọlé ẹ̀kọ́rẹ́jì. oyin sọ̀rọ̀ bí wẹ̀rẹ̀ ẹ bá mi ẹ̀kọ́rẹ́jì ẹ̀ áù áù. bàtí mo sọ fẹ́ tára àkọ́kọ́ kí n lè sọ fún mi. tí mo tún kó ba rẹ̀ ń pariwo mọ̀ bí adébọ̀ ń gbọ́. máa sọ máa sọ ẹ̀wọ̀n á fi yá. ọ̀rẹ́ mi káàtì ẹjọ́ lọ sọ́dọ̀ Tinúkẹ́. tí báyìí bí mo ti bọ́ lọ́wọ́ bá sọ pé mi ní ṣe kó yẹ kò ní dáa fún ẹni. mo sọ pé mi ní ṣe pé mọ́ ni mo lè orí ẹ̀ burú mo ní kó sórí burúkú lọ o ti ẹ fẹ́ yẹ̀ ni tí ẹ fẹ́ rún tí ẹ fẹ́ wọ̀ ni kí n tẹ̀lé lọ ìkájọ lọ ṣàlàyé pé kí n ṣe wà ókè ṣá. ní kájọ ìjọ débẹ̀ yìí kéde wọn pé ẹnu tí wọ́n dùn ó mọ bó ṣe ń gbọ́dọ̀ kalẹ̀ lọ́wọ́ tí ó fi lọ mí tí mi dáhùn. ó ní girlfriend tó lọ́ọ̀bù. à ń so ìwọ olóòbù tinú gẹ́ ló ń pa àbúrò ẹ̀ méjì. orí ẹ ti my brother tí bá ní màá tẹ̀lé lọ́mọ tọ̀ ẹ́ ni o mo tiẹ̀ sí free ni. lọ́dọ̀ àwẹ̀ náà lọ́dọ̀ fẹ̀sì wọn family wọn òṣì tó wáyé wa lè ṣe lọ ṣe complete tó bá ṣọ́ra kan tó máa dọ̀rẹ́ wa rúkọ ilé òṣì ló ṣe náà ọ̀rẹ́ mi ikú ikú àjọ kú ni ikú ẹ̀yin mélòó amúlẹ̀ ni ṣé wèrè ìwé ṣé kò ah àjọṣe kò bá láyé tipẹ́ nísinsìnyí ọ̀rẹ́ mi lè gbà mi lè mo ti gbé ẹ. ẹ jọ tún ọjọ ọjọ máa wọ orí sí ẹ tún ló gbá kọ máa lọ fèsì ẹ fún mi. mo ti gbọ́ èmi ni máa pe Tinubu fún mi dà. àwọn ọ̀nà àwọn ọ̀nà wọlé sí. ó yà jọ tẹ lórí burúkú mọmọ ya mẹ́ta ó láwọn ó láwọn ó láwọn ó láwọn ọjọ́ pé fún ẹni. èméjì mo jẹ jẹ. oṣù fẹ́ jẹ kẹta náà. mi tí ì lè sọ bíkọ orí ẹ náà mo sì wà. kò sí ojú bá tiẹ̀ jẹ kẹrin kó jẹ ya wọn náà kò kàn mí bọ́ èmi o èmi bẹ́ẹ̀ mi ṣe wáyé o èmi Olúwakáyọ̀dé o èmi ò lè lọ tọ́nu bá ma ya kó ya. Káyọ̀dé gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ nìyẹn o àmọ́ mo dúpẹ́ pé mi ì ṣàṣe mistake ó kàn dùn mí fáwọn àbúrò mi it's okay. ó dùn mí gan-an ah! ó bà mí inú jẹ́ o ọmọ sítórì tó sọ ọ́ sílẹ̀ yìí àwọn táwọn onífíìmù máa ń pè ní tragedy ni o tó máa ń pààyàn lẹ́kún ojú ah! ò ṣe fi mọ̀ wá ẹ̀dá o níwọ̀bọ̀ tó fine tó straight tó dúró dáadáa tójú ẹ̀ tutù yẹn àṣé inú ẹ̀ ò da má sọ fáwọn èèyàn má nójú mi lẹ má ń wò inú mi da ojú mi ni ò da ẹ̀kọ́ máa ojú mi kàn lé mi kóoru jọ style tèmi lélẹ́yìí kò kí ń ṣe gbogbo àwọn tó ń gbowó títì àbáwọn tó ń gbowó site àbáwọn tó ń gbowó mọ́tò yẹn náà lọ́mọ tá àti jẹ́ àti mú ló ń sún anybody káàkiri kò sẹ́ni tán bí kò náà máa sọ̀rọ̀ bí ọmọ ta bọ̀ tó bá change ohun ọmọ báàbò mi ò ní mówó lẹ̀ fún ẹ tó ṣẹlẹ̀ rẹ̀ mi fi òun ṣeré mọ́sìkì ẹ̀ wọ́n bí ìyá mi rè torí ẹ̀ mi fi mọ tíì. bọ́ẹ̀ tó bá súnmọ́ mi ló máa mọ bínú mi ṣe rí ojú ò ṣe fi mọ wa ẹ̀dá ọmọ fine boy yẹn ọmọ àwọn èèyàn ya olórí burúkú gan o ah rẹ̀ dùn mí ilẹ̀ ti níyàwó àyàwó ah, mi gan nípa ẹ̀sọ́ kalẹ̀ káwé kò ń ṣe bẹ́ẹ̀ ni máa súnmọ́ ìpadà torí mo ṣì lọ́ọ̀fẹ́ má bínú tí mò ń sọ o. Ah. <laughs> oyin sùn mi ìsọwọ́ ẹ pé mo fẹ́ fẹ́ ẹ náà <laughs> I know you're a good guy you're a very good guy ó kàn jẹ́ pé mo fi pé mi ò handle ẹ dáadáa mi ò mọ̀ ẹ́ bóyá mo judge wrongly besides mi ò ṣe ni kò yẹ kó dìjà even tí mo ò bá nífẹ̀ẹ́ kò yẹ kí n máa bẹ̀ jà n máa you know but mo sorry àwọn ibi tí wọn náà dẹ̀ ti ṣe dáadáa náà wà ń bẹ bọ́ bọ́ òun ni even kálò tí ì má rìn náà mi ò ní mo fe fe. but at eh. least a lè Jore, you are a good person. Eh, ọ máa lè ké mi náà tó fẹ́ because mo máa ń cherish nǹkan mi kí n máa wò lọ́ọ̀kan bọ̀ kí n wá lẹ́nìkan tó ti lù ú lùkulù ọ̀bọ̀n yẹn máa ti lù ẹ́ gan ọ̀bọ̀n yẹn yẹn Lukman ni. irọ́ àwọn àbúrò mi ló kàn dùn mí fún èmi àti ẹ ò ní nǹkan kan pọ̀ rí ever. ọ̀fọwọ́ bá ẹ rí. èmi ò gbà fún un ṣé bẹ́ẹ̀ mi kàn ni pé kí n ṣe máa fi wò wá ẹ̀ unfortunately àwọn àbúrò mi lọ fọ́ sọ́wọ́ ẹ̀. Ah. èmi ò. dùn mí ṣá bọ́dọ̀ máa ṣọ̀nà ẹni rẹ̀ mo ṣe wà ẹ máa máa dẹ́ kiri ni mo ṣe pé mi ìṣọ́ pé mi ti fẹ́ fẹ́ ọ̀bọ tí bá rẹ́nìkan tó bá lọ bẹ́ sọ bí ó ṣe kó bá ẹ sọ̀rọ̀ máa fi ká owó báyìí máa bù jáde kò ní lọ́pọ̀lọpọ̀ tí a fi kú àmọ́ bàbá ọmọ fi yẹn wàá jẹ́ káwọn ọmọ mi lọ kí nínú ilé. ah Yusuf no no no no fi sílẹ̀ ah, kò sí ẹ̀dá tó máa ń wùwà láyé tí ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ please leave him don't hurt him okay. ọlọ́run kì í ṣe uber driver ọlọ́run ní drive délé ẹ̀ gangan àwọn ọmọ mi máa gọ̀kadà lọ́bẹ̀ tí ó bá sí mọ́tò lẹ̀. Yusuf mo máa bínú sẹ ọ ṣó fẹ́ kí n bínú sẹ. ah o ti bẹ̀rẹ̀ ẹ̀yà máa bínú. Hmm. so má ṣe nǹkan kan fún un. àní fọwọ́ kan sílẹ̀ jẹ́ kó máa bá ti tiẹ̀ lọ ah, wo ìyá tó máa lọ jẹ́ iwájú ń dúró de just leave him. ṣé máa mú nǹkan sí àbọ̀ ni mú nǹkan. omi ti wà kí. ọba àfin nǹkan mi ìlé tó bá ti mú mi ní forgive ẹ o ọtún ti fẹ́ ṣẹ̀ mí o. ó yá fanta wo bí. ó ti gbàgbé pé ikú jọ̀gẹ̀dẹ̀ tó rẹ̀ kí. ìwádìí kí ó dùn láyé láti mú ìdá ìfilẹ̀ báyọ̀ bọ̀dọ̀ ìfilẹ̀ kò síbi tó lọ́dọ̀. ìwọ̀nà ìtàkùn kẹ̀kẹ́ odò odò odò kò tó kúrọ̀ láfa ó gbẹ́nu sókè ó fẹ́ mi. àmì ìwàjìgbà ò lè rí i. Onídàbò yà ẹ̀ dábàá lọ. You are too selfish. When I eat a cake and happy. Aláṣẹ. Ẹ̀rọ ojú olè tògùrọ̀ ọlọ́fà ó gbẹ́nu sókè ó fẹ́ mẹ́mú. mọ̀rúfù àwọn ìjẹ̀bú máa ń sọ nǹkan kan wọ́n ní mẹ́sọ̀rẹ́ mẹ́sọ̀rẹ́ ǹjọ́mọ̀ túmọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ pé ǹjẹ́ sọ fún ẹ̀ ṣé orí ayé ẹ̀ lóde òun fẹ́ ọmọ méjì nínú ìyá kan bí kì í ṣe pé ìkẹta náà gbà fún ẹ ò bá tún láàrin ẹ kò dá bẹ́ẹ̀ ṣòrí tí wọ́n bá sọ pé ọmọ yìí má pa mí má pa mí má pa mí tó bá yá di ọmọ yìí má pa rẹ̀ ṣó tí rí gbogbo ẹ̀ ń sìn ṣòrí ibi tó dé. ẹ máa máa gbàdúrà ojú yìí kó má lọ fọ́ tán o because ilé ìgbọ̀n mi fi ríran dáadáa mo ṣe ń wù yin ṣe lápá kan rí yìí ó dàbí ògògò bí báyìí ó dàbí ti ń ká kọ́ọ̀dù ó má dàbí ìgbẹ́ tó ń ṣe dread ìjọ dádì. ṣé ògògò ló sì rí tó ń rí yínká kọ́ọ̀dù ẹ tó bá yá wàá rí ọ̀túnba. ọ̀túnba lámbà. irọ́ ọ̀túnba òbí sànyà ló máa rí láàrin wọn tó bá wò dáadáa. ọ̀ dáàdi ẹ̀ wò yẹ ti lọ. a ní ojú mi yìí kí n lè fi ràn dáadáa nǹkan tí mo wá tà nìyẹn jọ. lágbára lọ́wọ́ ọlọ́run ọba ojú ò ní rí lédè ẹ̀ ojú yẹn ò ní fọ́ à ṣe nǹkan kan sí ṣòtí gbọ́ kó fọkàn ẹ̀ balẹ̀. àmọ́ ìkìlọ̀ ńlá ló yẹ kó jẹ́ fún ẹ kó gbọ́ràn lọ́jọ́ mi ṣòtí gbọ́ mi. ojú ìtura fún nìyẹn. Oh. Now showing on Yoruba Premium Plus. Ẹwà Ẹwà ṣe bí wọ́n ni mo bá sọ̀rọ̀ dá mi lóhùn. Kí ni Bọ́lá ń gbé ẹ̀ fún? Isn't she married? Tiwa mi lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ, ṣé bó ka text ẹ? Yes, I saw what she wrote. So why are you ranting? Why? Ó complain Pastor G, mo block it off. So why can't you block off your ex-girlfriend? Only tí wà o ò lè sọ ọkọ tí wàá ṣe fún mi o ò ní right yẹn and perhaps kí ló dé tó ń raise voice at me kí ló ṣẹlẹ̀ èmi àti wà lójú ẹgbẹ́ ni ẹ́ àbí kò fẹ́ dá fún ọ̀tá àwọn ìyá láyà ẹ̀. wọ́n ṣe ń sọ́kọ́ nìyẹn kò ní dá fún ìyá láyà ẹ̀. yes. ìyá láyà ta ni come back here tiwa come back here come, come back here. ọmọ ṣe mi Are you insane? yes. èmi. yes kí ló fún ìkọ. dá fún yàrá yìí. jẹ́ yes. o tún tún sọ. yes mo tún sọ. pé ní dá fún mi. dá fún wọn bẹ́ẹ̀ ni. o mà ti lájà o. so you talking to me like yes, that. yes i am just. irú ìfẹ́ wo. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. olórí burúkú ọkùnrin wọn lọ́nà obìnrin ebi gan rìgírẹ́tì pé mo bá ẹ pàdé ẹ máa wọ ọkùnrin ọkùnrin ló ń lo àwọn láìsí àwọn ọmọ tiktok èmi lọ sí wín tí màá ń ṣe pé bí ilé yín ṣe bàjẹ́ táyé yín ṣe bàjẹ́ táyé pé dáadé ò sẹ́ẹ̀tì ẹ̀sáǹpù gidi ìwọ náà máa ṣe bẹ́ẹ̀ wé ń gbọ̀nsẹ̀. kò ní dá fún ẹgbẹ́ ní sọ́ọ̀. o ní máa sọ̀rọ̀ báyìí mo ti gbàgbé pọ́n máa ta ni mo fẹ́ ká ni mo mọ̀ ni mi ò ní fẹ́ ni àní mo regret pé mo fẹ́ ṣe. iṣẹ́ torí tó torí ẹ̀ sọ pé o ò fẹ́ o ò fẹ́ o ò fẹ́ lè tọ́jú ọmọ iṣẹ́ torí náà akúkú mọ bó ṣe rí nc yìí ló fi rí bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ máa ń ka thirty years in service ni olórí burúkú. ìwà àkọ́kọ́ ẹ fi ṣẹ́lẹ̀ fún ẹ kí wọ́n lè máa bọ́lé ẹ kó o lè di ọkọ. àgbọ̀tàn ah, wọn mi ẹ̀ gbàtí gbogbo ẹ̀ fẹ́ yíwọ́ kọ́ lọ́pàá wọn ni tí wọ́n bá bí ìyá ẹja tó bá mọ̀ pé ìyá ẹ ló bí ẹ ìwọ tún bú màmí. màmí ẹ bọ́lá ńlẹ́ ni mo bá wí mo bá bí ẹrẹ ìyá tó fẹ́ nà mí yẹn wọ́n èmi mo máa da gbogbo nǹkan lórí ilé ibi ẹ wọ́n ẹ ẹ ọmọ pọ́nrí òkè níbí olórí burúkú pami pami pami aláyé bàjẹ́ olórí burúkú pami. aládùúgbò tèmi ládé jẹ mí lówó má tún bú mi lórí owó mi ẹ̀dẹ̀ ṣàánú mi ìbò sí o ìbò sí. àdìjà kí ló dé tó ń ṣe báyìí náà. mo rò pé ní mò ń pariwo. àwọn wá o ti pariwo ọ̀rẹ́dì àwọn ará lédè ti gbọ́ owó tí o ti kàn jẹ̀díjẹ̀dí o lè gbà mo dẹ̀ ń bẹ́ẹ̀ mò ń rọ̀ ẹ́ pé kó má pariwo kó má pariwo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo ìgbà tó dẹ̀ ti pariwo ń sin àwọn ará léyìn náà ni kò fún ẹ lówó. alika ti tiẹ̀ ó ní ìgbéraga. mi ò sanwó kankan ó dẹ̀ ń wò mí ó dẹ̀ ń nà mí ṣó máa wò bó ṣe máa nà mí ó dà mo ti gbọ́. kí ló ṣe é ọmọ àbí ìpabẹ wèrè ọmọ bóyá kó o lọ bẹ̀yàn alájà ẹ̀ ọmọ òṣì ah, ah. kí ló ṣẹlẹ̀ náà kí ni mo ń járò ní sórí bàbá ńlá kú bàbá ẹ Buhari àti àbúrò àbí kọ́sì yẹn Lai Muhammed wọn tí ì bí wọn dà kí n kọ́ ni pé mi ò ní gba owó mi ní èyí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ má bá mi try rubbish o má bá mi try nonsense o ẹ̀yin olóṣì burúkú yìí àbúrò ẹ̀dẹ̀ wà ní London àbá Amẹ́ríkà àbí whatever ibikíbi tó tó lè wà ó fẹ́ kí n máa ká lòlò irọ́ lò lórí owó mi máa gba owó mi ṣebí ṣebí ó wáyà owó sàkáǹtì àbí kò wáyà owó sàkáǹtì ẹ̀ uh-huh. ẹ̀ wá lọ ń kọ́lé sí Banana Island àbí ẹ̀ wá fẹ́ kọ́ mọ́ sí Lẹ́kì ṣé ẹ kàn máa sọ fún wa pé adija o mọ́mì kabiru mọ́mì kadija ń kó lọ lé wa ká lè máa ṣe wáò wáò wáò àwọn ẹbí ẹ̀ náà máa fọn sàárín kiri bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sí mẹ́ga fún nǹkan kan tá a fẹ́ fi mẹ́ga ṣáùtì bí báyìí kò jọ wá lójú wọlé kò kówó mi bọ́ síta nítorí wèrè jọ ni gbogbo yín ẹ rí ọmọ òṣì náà mọ àbí ìpabẹ́. àdìjá rọra máa ṣe o gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ti pọ̀ jù o ṣé wàá rò pé mo máa lówó mi ò ní fún ẹ lówó ẹ ni ṣé bó ṣe ń yẹyẹ mi yìí ó dáa ẹ ti ẹ̀rọ tọjọ́ orí èmi àti òun ṣẹgbẹ́ ó gbẹ́nu sókè ó fẹ́ mẹ́mú mi. You cannot eat your cake and have it. O fẹ́ fòkò kan pẹ̀yẹ méjì o. A ẹ̀ bá mi gbolè, ẹ̀ rojú olè ẹ̀ ò mú. Ẹ bá mi gbolè, olè alátẹnujẹ ó sara ẹ̀dínkùn tó ń jọ̀gẹ̀dẹ̀ mọ́ ló sara rẹ̀ ẹ̀dínkùn tó ń jọ̀gẹ̀dẹ̀ tó wá rẹ̀ di ó ti gbàgbé pé ikùn jọ̀gẹ̀dẹ̀ tó rẹ̀ di ohun tó dùn ní. You wanna eat a cake and have it. Koto tó lafa láfa ó gbẹ́nu sókè ó fẹ́ mẹ́mu. Ẹ mi gbajúgba olè, olè lè yí, olè lè yí, olè lè yé o, ẹ rojú olè yẹ o kò ṣe bó gbọ́n eh. láláyé mọ̀ pé ní tó gbọ́ngbọ́n àpọ̀jù ni ò gbọ́n rárá. You are too selfish. You wanna eat your cake and have it. Eh, Aláṣejù. Ẹ rojú olè ẹ ò mú un.